Yes. a bá débi iṣẹ́ ṣíṣe là ń ṣe àníṣe rẹ lọ́jà mi wà lọ́wọ́ ẹ̀ èèyàn kan ò ń tú aṣọ láàárọ̀ obìnrin kó tún wojú ẹ̀. My name is no nonsense. èmi gangan ni ojú àníṣe rẹ ìdọ̀tí kankan ò lè wojú àníṣe rẹ àfi tí n bá ti kú. understand the grammar tẹ́ ń bá mi sọ. kí ni ẹni ó ṣẹlẹ̀ sí ọjà ọjà mi ẹ repeat ẹ sọ lójú gbogbo ayé kí wọ́n gbọ́ báyìí. wọ́n cross wa wọ́n gba ọjà lọ́wọ́ wa. sẹ́yìn náà ti gbọ́. wọ́n gba ọjà lọ́wọ́ rúwọ́ àwọn wo mo náà wọ́n wò ló gbà á ẹ lè sọ̀rọ̀. NDLEA ó gba ọjà lọ́wọ́ àwọn eléyìí look tẹ bá mọ bí wọ́n ṣe ń pè mí tẹ bá mọ orúkọ tí mò ń jẹ ni ẹ ní bá mi try irú tẹ ṣe yìí kí ló dé tí ẹ fi ẹ̀mí yín di kí ló dé tẹ̀yin ò lè submit ẹ̀mí yín láì fún yín kí ẹrù mi dẹ̀ máa bọ̀. the boss sherry sir i try possible best wa láti fi escape but àwọn pípù yẹn wọ́n outshine wa níbù nígbà tá à ń padà bọ̀ wọ́n tẹ̀ wá títí tá a fi débi ni as ọmọ ọgbọ́n táwa náà jẹ́ la fi gbọ́ kúrò lọ́wọ́ wọn. ẹ̀yin escape ọjà ò escape. Um, bàbá ṣẹ́rí um, lóòótọ́ a mọ̀ pé nǹkan tá a ṣe yìí èmi especially mo deserve kẹ́ sọ pé ẹ fẹ́ pa mí ṣùgbọ́n màá bẹ̀ yín ni pé kẹjọ kẹ bá mi um, temper justice with mercy kẹ wò pé kò ń ṣe first time kò ń ṣe second time not the third time tí mo ti máa lọ ṣerú iṣẹ́ báyìí even internationally tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀ so bí eléyìí ṣe wá jẹ́ local tó ń ṣẹlẹ̀ báyìí I don't understand. all right my question is this nígbà tí wọ́n ń tẹ̀lé kí ló mẹ́yìn escape tí ẹrù mi ò escape that is my question admire the greats ẹ má bínú wọn ah, try What you really do ẹ wọ jẹ́ kí n sọ kankan fún yín explanation to wọ́n ṣe fún like you rightly said kẹ́mi wọn bọ́ nìkan ló kù to tí wọ́n lọ ṣe yìí ah, ṣe báwọn guys yẹn náà máa ti ń bá wa execute iṣẹ́ tó success for me, even at the international level. Ah, jẹ́ ká wo ṣe fún wọn. bàbá ẹ má jẹ́ kí n parọ́ fún ibi tí ọ̀rọ̀ oníṣẹ́rẹ́ nìkan ló lè ṣe o àtàrí àjànàkú oníṣẹ́ yẹn kì í ṣẹ́wọ́ ọmọdé àwọn eléyìí. àníṣẹ́rẹ́ òun nìkan ló lè bá mi gba ọjà tèmi jáde. àníṣẹ́rẹ́ alówó ńlé alógún lè pamọ́. nítorí ọjọ́ kan ìdágìrì nítorí ọjọ́ kan ìpọ́njú òun nìkan ló lè ṣe o. à ní púpọ̀ o alówólé alóògùn ní báǹkì <laughs> èyí tí mo rí ẹ yìí mo mọ̀ pé ẹja ńlá ni mo gbé nítorí pé èmi gangan fún ara mi mo ti ń fẹ́ bá ẹ ṣe tipẹ́ mo dẹ̀ ti ń fẹ́ mọ̀ ẹ tipẹ́ <laughs> ẹ kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ business. <sighs> àníṣẹ́rẹ́ ọkùnrin ló ké sí. àníwọlé èmi náà ti ń gbúrú ẹ̀ kí n tó mọ̀ inú mi dùn pé kìnìún pàdé ẹkùn lọ́nà lẹ́nu awo tìra wo báwo bá kì fún ni a máa ń kì fún awo padà ni wọ́n sì ní gbà mí nígbà òjò kémi náà gbà ẹ̀ nígbà ẹ̀rùn èmi ni mo gbẹ́jọ́ mi délé ni lórí àwọn ọjà olówó iyebíye tí àwọn NDLEA tí wọ́n rì mọ́lẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọmọ mi wọ́n sì ní kò sẹ́ni méjì tó lè bá tó kọjá níṣẹ́rẹ́. <laughs> wọ́n mọ̀ pé nǹkan tí mo lè ṣe ni òbí kàn gba ọjà kàn gbà kó lé ayé kàn gbà lọ sáájú ilé ọ̀run mi àníṣẹ́rẹ́ máa gbà jáde kíjọba kó ti wọ ọ̀dọ̀ ìjọba báyìí kíjọba ti gbẹ́sẹ̀ lé èmi àníṣẹ́rẹ́ àgbà jáde ṣé mọ̀ pé kò lè lọ lásán ẹ jẹ́ ká mú orí percentage tá a máa wà lórí nǹkan tá à sọ̀rọ̀ pa ẹ̀. Ah, ẹ ṣe let me comment on this point. okay. ṣe rí in the first instance kó tiẹ̀ rò mí o ká dẹ̀ bá bẹ́ẹ̀ iyì ah, mi lọ́kàn inú mi tẹ̀ dùn pé agbélé ìwà ẹ̀dẹ̀ accept ẹ ṣe gbọ́n ẹ̀yìn ah, percentage or ratio ìyẹn ò kìí ṣe problem eh, whatever ratio tẹ́yìn bá choose I mean it's okay by us. Eh? bẹ́ẹ̀ ni for as long as sí àmọ̀ pé ẹ̀yin náà wà àwọ̀ ẹ̀ pé àwa náà sáà di family ó dẹ̀ reason ta fi gbé wa. percentage ti ń bá ti mú ẹ fara mọ́ àbí. mo mọ̀ máa wà reasonable. ẹ jẹ́ ká ṣe fifty fifty ńgbà yẹn. àbí báwo. no that's on the high side. ìyẹn ga díẹ̀. ga díẹ̀. àbí bàbá àwọn iṣẹ́ rẹ̀ ẹ má jẹ́ àṣebẹ̀. ká bá ṣe bẹ́ẹ̀. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí seventy content. Ah, nǹkan tẹ́yìn náà dẹ̀ tún sọ yẹn ẹ tún fi yẹn ba ọ̀rọ̀ yẹn sẹ́wọ́n ti ta sí yẹn ò lè pọ̀ sí ẹ jẹ́ ká ṣe ní sixty forty kí sixty máa jẹ́ tiyín kí forty máa jẹ́ tèmi àníṣe rẹ̀. jama <laughs> ẹ jẹ́ ká kàn sí dáhùn yìí tẹ bá ń wù wọn dáadáa wọn máa gbéṣẹ́ mi wá fún wa. kí ká fi yẹn fà wọ́n eh, nítorí jọ mi jama. ó ṣe bí òwe yorùbá máa ń sọ pé sápò lè tó ń tẹ̀lé nígbà ò ká ìgbà lọ. kàgbà bẹ́ẹ̀ wọn náà tó support motion tiẹ̀ ká ṣe dé àkọsápò léegun kọwọ́ àbí kò sí wàhálà ọmọ ni ẹ̀yin náà ẹ ní brain ẹ dẹ̀ ní sense tó ti yé ẹ̀yin brotherhood mi tó bá jẹ́ pé báyẹn nígbà yẹn tó bá jẹ́ pé seventy thirty yẹn náà ni kò sí problem. Oh wọ́n ti gbọ́ <laughs> kò sí wàhálà. seventy thirty problem. seventy. ẹ dé o ẹ dé o ẹ dé o no problem ẹ má wọrí ẹyẹ fọkàn balẹ̀ hmm. ó ti di ṣíṣe tí ó ti yé yín wọ́n gba ọjà lọ́wọ́ yín wọ́n gbé lọ sí orí òfurufú tàbí wọ́n gbé sínú ihò lẹ̀ èmi aníṣẹ́rẹ́ àgbà jáde <laughs> èmi aníṣẹ́rẹ́ alówó ńlẹ̀ alógun báńkì.

àjànàmọ̀ká ọ̀wàràn kàkà ewé àgbọn ọ̀rọ̀ kàkàkà ní ilé bí ewé àkíkà ẹ lọ re ẹ bọ ire ilé làbọ̀ yẹn pọ̀ yìí. ọmọ akínkan kì í ṣojo ojo ojo. Ah! èmi ò máa ríru eléyìí o èmi ò mọ̀ pé alágbára kan tó ń wà tó tún ṣẹ́kù síbi kan àníṣe rẹ̀ ọjà tèmi ti gbàgbé tí mo ti dànù tí mo ti bìlíw pé kò sí bá ṣe lè ṣe mọ́ mo sọ fún yín. ó dé bá mi gbé jáde <laughs> ah ó sọ bẹ́ẹ̀ o ó sọ bẹ́ẹ̀. ẹ rí i pé eléyìí call fún celebration Seriously. real celebration àbí bẹ́ẹ̀ kọ́ now mo wá ń promise àníṣe rẹ̀ láti èní lọ ọjà tó kéré àtọjà tó tóbi ọjà tó fúyẹ́ èyí tó ṣe ràgàdì kò sí ìtì máa gbégbẹ yẹn mọ́ láti èní lọ ọdún ẹni máa máa gbé bá. àwọn akọ ọlọ́run ni kí lẹ tí ì rí ẹ sì máa róríṣiríṣi ṣe rí èmi àníṣe rẹ akitan ni mí o kò sẹ́gbin tí wọ́n lè dá sí mi lára àmọ́ <laughs> ìyàn jẹ ni mi ò fẹ́. ìyàn jẹ ṣítì nǹkan nìyẹn. mi ò fẹ́ ṣítì <laughs> àníṣe rẹ alówólé alóògùn ní báńkì ẹnu ẹ tiẹ̀ gbọ́ náà ṣé lórílẹ̀‐èdè ayé yìí a lè rí ẹnìkan tó máa wá rò nǹkan tó fẹ́ ṣe tì tó máa ní kò wọ́n yọ iṣẹ́ rẹ jẹ. wọn ò tí ì bí. àfẹ tó bá fẹ́ kú àgbà fún ọmọ yẹn. ẹ ṣí tìǹà tiẹ̀ dá ìwé mímọ́ gan-an ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní má jẹ́ kí oògùn aláàárù bẹ̀ mọ́ lára. kọ́ máa fún lówó ẹ̀ kó dá èmi náà kọ̀. Ah, ìwọ náà fẹ́ ṣítì. mi ò fẹ́ o. <laughs> àbùkù dà. ẹ wo ẹ̀yin boys ẹ jẹ́ amúbàgbẹ́. wọ́n ní kẹ́ ẹ kó ọwọ́ ẹ̀kọ́ mi wà. ìwà ṣe láti jọ yìí wọ́n ní mo rí láì gba tíkẹ́ẹ̀tì ìlọ́wà tí mo ti fojú mi kọ́ ẹ̀ ó ti máa pé two months báyìí why are you doing this to me eh? you and job job job iṣẹ́ ìṣá. baby baby fi gbogbo yẹn lẹ̀ but then sound bẹ́ẹ̀ pé mi go miss ẹ mo miss ẹ now but you know the nature of my job mm. iṣẹ́ mi ó máa gbé mi from one place to the other ni okay can you move, miss ẹ ṣé mi ṣé mi ṣé máa invite ẹ ṣe pé mi mo i want us to spend the whole day together as a matter of fact tó bá fẹ́ is going to be a èmi àti any. Hmm. because i miss you darling. are you sure. i'm sure baby Yeah, don't worry sorry. hello chairman yes sir ibẹ̀ ni mo wà sir yes sir mo wà ń bẹ̀ mo okay sir okay sir. Shh. tún bẹ̀rẹ̀ ọgbọ́n kó ba lè fi mílẹ̀ síbí báyìí kó àbádàn mílẹ̀ lélẹ́yìí o. you know what babe kò ṣe pé mo fẹ́ àbádàn náà mo ti gbàgbé pé mo ní meeting kan pẹ̀lú àwọn èèyàn tó lé ni nítorí tiẹ̀ níbi tí mo ti ń ronú ẹ̀ ní ti gbàgbé mo ní meeting lùchí àmà mi ló pè mí sí pé pé ṣé mo ti lọ fún meeting láti rán mi létí èmi dẹ̀ ti gbàgbé this is what we are going to do this is what listen babe máa lọ fún meeting yẹn briefly it's very brief meeting máa kàn sáré lọ fún meeting yẹn máa padà wá bẹ́ẹ̀ so we spend the whole day as planned don't you understand so nǹkan tí wọn kàn máa ṣe fún mi pé anything tó bá fẹ́ of course you know na on my bill anything kàn máa ṣe fàájì kò fi dúró dé mi please. darling are you sure. oh come on i'm sure i'll be back soon. ǹjẹ́ kò lọ fún meeting kí n padà wá oh okay i'll see you soon. Eh? máa lọ gẹ́gẹ́ tẹ̀ feel free o i'll be back. Eh? Okay. i'll see you. Yeah. thanks. Eh? sójó. Òjò òjò. Mo là Oh my God, NDLA ló ń tẹ̀lé mi yìí. NDLA officials on my trail. And ni kí ni mo fẹ́ sọ fáníṣẹ́ rẹ̀? Èpo gbọ́dọ̀ àti ìwọ́n ajá bò mí tó bá gbọ̀jà yìí lọ́wọ́ kò ní jà o ndla e how. ó máa ń ah ah this is serious. akíkanjú kan what's going on? kí ló ń ṣẹlẹ̀? what is happening? ọ̀nà yóò sí fọ́mọ́lẹ́ wọ́n dún ẹsẹ̀ làbí ṣẹrẹ igbó gbọ́jà fún mi ni wọ́n yà bọ̀ mí this is not good this is not good this is not good. ndla báwo how bọ́ọ̀lù ọ̀ṣẹ̀ mọ̀ ndla ah no no no no no no no no no no no wọ́n gbọ́dọ̀ mú mi ah no no no. I ndla ní mi o okay no problem let's see how it goes ọwọ́ wèrè dà ọwọ́ dà ṣe bẹ́ẹ̀ lè sáré ni ẹ sáré mo ti sọ mo ti mo ti sọ wọ́n wèrè nù ọ̀ lórí burúkú ẹ̀ díẹ̀ díẹ̀ mo ti sọ wọ́n nù mo ti mo ti sọ wọ́n nù they are lost useless people ṣe tó dàbí rọ̀ ọ̀dà lè sáré ni ẹ sáré èmi èmi no nonsense lẹ fẹ́ mú àbí irọ́ o babalá mẹ́ni ọ̀làlà mú no be everybody that they touch i'm untouchable And your job, lying, yín here and tẹ́yẹ̀ mọ́ ẹ̀ sá speed ká máa léra wa idiot as i be run now. oh, please what's going on here. so Benny, so please, sàrò sá. sálà síbo ṣe ṣe ṣe àlè mi ni. sáwà ń lé ẹ. àlè mi no à ń tẹ̀lé Benny, so ọkọ mọ mẹsà. èmi yes from where. Ah. mr no nonsense. who is, who is mr no nonsense me. <laughs> mr ọ̀rẹ́bíyì lorúkọ mi eh, i don't understand what you're saying. mr man I ò wá síbí láti wàá bẹ̀rù jọ kí ló wà ní mọ́tò ẹ̀. kí ló wà ní mọ́tò how. Uh, I'm just coming from from shopping mo lọ ṣe shopping ni so I kan continue. mo rà lọ́wọ́ àdúmọ́tò mi Hmm. àwọn kan tó rà ló wà ní mọ́tò yàrá. yes. guys sars. èyíkẹ́ èyíkẹ́ ìjọba ẹ̀ bá mi sọ ẹ̀ ẹ̀ I said kún ra ilé. mo mo ń tọ tax o. kọ́ ilé. i'm a taxpayer o i'm a taxpayer ẹ bá taxpayer ilé ẹ ẹ bẹ́ẹ̀ ló bọ́ right mi now. okay. ara ló bọ̀ right. sir. okay. má bẹ̀rù gàrí ló gbé. boss. Gary. Mr. Man. Kí ni Gary wá dénú eh, eh, eh, You see? You see? ṣèyí mo sọ fún yín sí pé mo lọ sí ṣọ́ọ̀pì mi ẹ ẹ wọ́n embarrass me yẹn on the street gàrí tí mo fẹ́ mu ni as a matter of fact ibi tí mo fẹ́ rà wá ẹ̀gàn ẹ̀wà iwájú rẹ̀ lọ́ti ń tẹ̀ wá ṣé tí wọ́n bá ní bíkà yóò lè jẹ ẹ̀wà àti gàrí ni is that what you are saying? Hey, hey, hey. What is embarrassment? Check it. Yes, sir. I know my rights, but my right be. ah good ndla ò jẹnu gàrí mi i will sue you màá sue ẹ nítorí gàrí i will sue ndla nítorí gàrí owó mo fi rà Oh what about fi rà what do embarrassment is all this. mr man I think kí n kọ́kọ́ yí ẹ pé àwa ta dúró àwọn ògùn You set up before tó gbé information of fún òun ló bí wà débi. now adẹ̀tí rí i pé wrong information ni ó ní láti pariwo mọ́ wa. i'm a good and good law abiding citizen of this country mo sọ tax mo ṣe everything èèyàn ṣe máa fún yín information about me. okay. Now you've confirmed it gari larisi. sorry about that let's go. yes sir. ṣe é ti pé gbogbo gbogbo ẹ̀sẹ̀ bá ti rí tó bá tó bá look smart lọ́lọ́lọ́ ni drug dealer ẹ fi pẹ́ everybody ni drug dealer ni look at the embarrassment. ojúra wọn la ẹ máa forí ògògò wẹ́tà tí òru àtọ̀jọ́ tá a ti bọ́mọ màlúù ló ti tóbi jọmọ àgbò lọ àníṣẹrẹ àníṣẹrẹ yára pani jùkú. ẹ àníṣẹrẹ bàbá ẹ jọ̀ọ́ ta ni ẹ ń bá sọ̀rọ̀ ta ni mi ní bá sọ̀rọ̀ ta ni bá sọ̀rọ̀ èèyàn máa rán yín iṣẹ́ ẹrú ẹ máa fi tọmọ jẹ èmi rọ́nù nọ́ọ̀sẹ̀sì iṣẹ́ ọ̀tọ̀ níṣẹ́ tí mo rán ọ̀tọ̀ nìkan tó ṣe wo bí èmi aníṣẹ́ rẹ alówólé alógunlé fowópamọ́ èmi ẹ má bínú bí ara ẹ bó dẹ̀ ṣe lọ yàn lọ tiẹ̀ á débi wá bá mi á mi wò mí ràn á orí èèyàn tí mo jẹ́ ẹ kúkú mọ mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbẹ́ mọ mi ẹ mọ orí èèyàn tí mo jẹ́ á débi bá mi. àníṣe bàbá ẹ má bínú ẹ má bínú sà. mo ti kọ́. ẹ má bínú ìwà ìgbọ̀n ni èmi àti yín ọkàn dídí màá fún ogún gbọ́ gbogbo èèyàn ní ojú tíbi ah, ah. nínú nọ́ọ̀sẹ̀nsì ni ah, nọ́ọ̀sẹ̀nsì ló ṣẹlẹ̀ èdè bá wí èwo ni tiwa èwo ni. mo gbọ́ tó wí o. ẹ sà. mo gbọ́ tó wí. no no no no mo mo ń gbé pé nọ́ọ̀sẹ̀nsì òní pẹ́ńtẹ́ ni sà. Gary Howe forty kilo ló wà ń bí iná gàrí báwo. àníṣe rẹ twili ah nice one. no nonsense kí ni problem ẹ̀ gọ̀gọ̀ náà kí ni kan tó ṣe é mo rún ẹ̀ ń ṣe òun gba bòmí lọ kí ló ṣe é. ṣó yẹ kó jẹ́ wọ ṣá ẹni tá a máa gbójú òkú ni yóò máa jẹ agbá o níwọ̀n a. oníṣẹ́rẹ̀ oníṣẹ́rẹ̀ i'm very sorry ẹ̀yin náà mọ̀ pé irú eléyìí ò ṣẹlẹ̀ rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé gẹ́ẹ̀tì mo lọ rí yẹn she's my girl ó dẹ̀ ti pẹ́ tí n ti rí mo kàn ní kí n oh, spend time pẹ̀lú ẹ̀. chairman ẹ̀yin lẹ́sọ́ pé ká má máa gbóbìnrin wálé ká má máa ṣerú nǹkan báyẹn nílé that's why but all the same i'm sorry. gbẹ́nu òṣì sọ̀hún gbẹ́nu òṣì sọ̀hún pẹ̀lú kan tí mo sọ yẹn tí mo ń sọ tó tún repeat ọ̀rọ̀ fún mi yẹn kí ni problem yẹn tí n bá sọ pé kó má gbóbìnrin wálé àsìkò iṣẹ́ ò yàtọ̀ lásìkò tèmi fi ọjà rán wọn ṣẹ ni wọn gbé gbálẹ̀ obìnrin lọ kí ni problem ẹ. chairman i'm sorry ẹ má bínú ẹ mọ̀ pé irú òṣèlè rí no nonsense ni irú òṣèlè rí bàbá ẹ má bínú. ọ̀rọ̀ òdùn lẹ́nu ẹsẹ̀ tó bá jẹ́ pé mi ò fi ẹsẹ̀ yìí dílẹ̀ mu ṣé ohun táwọn máa sọ làwọn máa sọ ni ẹ kò gbọ́ nǹkan tó sọ lẹ́nu. Ah! baba i'm sorry ẹ má bínú chairman i'm sorry irú ò ní tún ṣẹlẹ̀ mọ́. má jẹ́ kí irú ẹ̀ wá ṣẹlẹ̀ mọ́ o ti gbọ́ ọkọ tí mo sọ fún ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ bóyá sọ yẹn o ti gbọ́ ah! tó bá pẹ́pẹ́ èyàn ò dúró tán ni ohun tó ṣẹlẹ̀ ní ṣọ́ọ́bí téèyàn bá ti wà báyìí. Uh, uh, chairman gbogbo ẹ̀ náà rí bákan lójú mi ọjà lẹ gbé fún mi cocaine lẹ gbé fún mi mo rí i gbogbo wa rí ó dá mi lójú ìgbà tó wọn di eléyìí wá sàtọrí gàrí mo fi pé ah pé pé ah my chairman don perform oh serious àníṣẹ́rẹ́ wá. ẹ wo bí ẹ mọ ọmọ ẹni tẹ̀ ṣe o ẹ ti gbọ́. ah no nonsense ṣe nígbà tí bàbá ń pàṣẹ owó wọn mi báyìí mo wà ní ẹgbẹ́ wọn wọ́n ṣe báyìí odò kìnìyàn kan wọnú ara wọn pé. ọjà inú ojú sọ́hún ló ṣe é irú irú kan náà ṣáà ní gbogbo yín irú ro ń borun obi mo ń wọ̀n ẹ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ nínú ọ̀sẹ̀ ní sọ̀jù báyẹn. my chairman àníṣẹ́rẹ́ one one. no nonsense baba me i go yarn you the truth i swear baba you fok up you fok up. mi ò ní ẹ blame now you sef don dey tie scarf ah! ẹni tó fún ẹ scarf yẹn kò ní dáa fún ìwọ tó mú ọ látọ̀yọ́ níjẹta ìwọ ṣí ẹnu sọ fún no nonsense pé bàbá yìí fọ́pọ̀ kánìbọ̀ wà lọ́wọ́ mi ló yẹ kí n pa ẹni instantly they don't tell you mo ń rò kí n tó pààyàn ó yẹ kí n pa ẹni ìdè mad máa ọmọ ìlú. kí ló ń fọ́ kí n wọ́ọ̀rì ẹ̀yìn ọfọsọjì ẹ ti pọ̀ jù bàbá no vex no vex. iná tẹ̀lá. ọmọdé ò mọ̀ ṣá ni àìsílẹ̀ eléyìí ò mọ̀ kankan. máa wèrè tó yẹ kó wọn live band nítorí ọgbẹ́ ọgbẹ́ ọmọ mama lọ kúkú sára o. tó fẹ́ máa tẹja ni tọ́tù àmọ́. abeg abeg abeg àwòrán máa ń gbá lórí ẹni gbà mí o kò máa ń fọkọ. yóò tẹ̀ bá mi ló vex abeg. sà kò kí n ṣe fọ́ọ̀tì mi náà gẹ́gẹ́ bí ẹ ní ká lọ cross bọ̀bọ̀ yẹn tutọ́ a rí pé a cross ẹ̀ mọ́lẹ̀ a dẹ̀ check gbogbo nu mọ́tò ẹ̀ pátápátá but briefcase kan péré la bá. Mr. Abubakar ó dẹ̀ gbé jáde nígbà tí máa chẹ́kẹ̀ sir Gàrí ni mo bá o. Ah, ah. Gàrí. bẹ́ẹ̀ni sá. Gàrí lẹ́ bá bẹ̀. bẹ́ẹ̀ni sá. à ń sá kò yé àwa náà but láti confam irú nǹkan wo ló wà nínú briefcase yẹn mo ní kí Mr. Abubakar kó tọ́ Gàrí yẹn o ó dẹ̀ tọ́ wò a dẹ̀ confam pé Gàrí ni lóòótọ́ àmọ́ ìyàlẹ́nu tó wà nùrọ̀ ni pé nígbà tí ọ̀bọ yẹn máa lọ tán kó tó di pé a padà sọ́fíìsì ni Abubakar ti ń jẹ́ ká mọ̀ pé òun wà òkè mọ́ ojú ẹ̀ ti ń pò yìí a wá fi pé kí ló ń ṣe ó ń jẹ́ ká mọ̀ pé ojú òun bẹ̀rẹ̀ sí ní pò yìí ó ti ń jọ bí ẹni pé òun ti mu drug so lẹ́sẹ̀kẹsẹ̀ àdé park àdé ṣètọ́jú ẹ̀ nígbà tá a rí i pé ojú yẹn ò là mọ́ ni gbogbo wa ń bọ̀ àwa notice pé gàrí tí a rò pé a rí yẹn gàrí lásán kọ́ nǹkan tá a bá lọ láti lè confam láti gbá bọ̀bọ̀ yẹn mú gangan ló wà bẹ́ẹ̀ bọ̀ kò yé wa bó ṣe tán sí gàrí. Oh, ṣé o ti rí nǹkan tí wọ́n sọ báyìí àbámọ̀dá làwọn yẹn ń lò ó báwo ló yẹ fi báyìí. nígbà tí mo bu gàrí yẹn sẹ́nu lákọ̀ọ́kọ́ bọ́sì ó kan lẹ́nu bíi normal gàrí ṣùgbọ́n after bíi two hours tá a ti kúrò níbẹ̀ tá a ti parí operation. bóògùn ṣe bẹ̀rẹ̀ sí bò mí nìyẹn lẹ́yìn ẹ mú mi nǹkan tí ẹ mọ nǹkan tí mò ń ṣe bí ẹ ń pé mo lo cocaine gangan boss ẹ̀mí ìbá dá lábàá pé kẹ́ ẹ fún mi ní leave bí ọ̀sẹ̀ kan kí n lọ fi take care ara mi dáadáa torí di sin mi ò tí ì get ara mi dáadáa. no no don't go there you only dey work. kò sí leave sir. rárá rárá even a day go work so ah um, kí n sọ tọrọ fún yín ẹ máa túnra mú ni o ẹ máa túnra dé ní máìkà wọn bá ṣe máa ní ìbọ̀bọ̀ rẹ̀ dáhùn. yes sir. you get it. yes sir. so gbogbo tó ń lò yẹn tó ń lò wọn fi fake wa ni next time a máa mú wá sí custody wa ń bì kó wà ń bì bójú òun fún rẹ kó jẹ́ fún rẹ àmọ́ a rí àtìlára ẹ̀ náà a tẹ̀sí ẹ̀ náà. okay sir. sir mo fi dá yín lójú pé lórí ọ̀rọ̀ ọ̀bọ yẹn tẹ̀sìn ẹ̀ bá dá ni a máa tún gan ni. òun náà nìyẹn lọ túgun yes ẹ túgun ẹ túgun no problem sir. yeah. permission to dismiss sir. Uh, yes permission to go but kò sílé. kò sílé sir. right but try àti rí doctor kò mọ̀ tó kù sí lára. okay sir yes sir. thank you sir. all right sir. kò yé mi náà. Ah no nonsense baba. alákìá. baba. over to you I'm mọ destination Oja. please guys I confirm owó kẹ́ tó gbọ́jà lẹ̀ o i repeat I confirm owó dáadáa bówó pé kẹ́ tó gbé ọjà and one more thing you guys have to be very very careful So my pé wọn ń di ẹlẹ e àtàwọn the weight of the patient yẹn sórí nsìn Go easy kó máa di pé problem kan dé àníṣẹ́rẹ́ ẹ̀mọ́ bó ṣe ń ṣe talkless of me ẹ̀yin náà mọ nǹkan tí mo lè ṣe èmi ò fẹ́ gbọ́ pé wáńtí wáńtí náà pùnú wáńtí wáńtí náà pùnú tí wáńtí wáńtí bá ti hapun ẹ̀yà jẹ́ kí wáńtí wáńtí hapun sọ́dọ̀ yín you uh, understand what I'm <coughs> saying you guys should be careful. sure sure hundred percent ẹ eh, no nonsense baba ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi rò operation tẹ́ ẹ ń sọ yìí na you suppose dey front make we come dey back make we build a backbone for you make you dey para make you dey your back. Alakija come on kò ń ṣe gbogbo ìgbà ni mo máa tẹ̀lé ń jáde fún operation ràn kọ́ báyìí náà ẹ ṣé tẹ́mi ò bá síbẹ̀ ẹ̀yin ò lè defend ara yín ni. n kò rí pé yín no man up ṣé mi ẹ gbogbo yẹn man up. bàbá ló wọ ìrìgò andrew alaye. yeah handle this thing man it's piece of cake guys move. Yeah, are good to go sir. yeah it's about the later a lọ celebrate níbi kan okay. right, bàbá. be careful all of you. yes sir. yeah move move move hello. yes sir. nice one. person wey see you when you talk now they dey think say one thing dey your head wetin dey your body. go go come on. guys move, move, so that i dey celebrate later okay. Okay. <laughs> alágọ̀ ọ̀hún láti kékeré ẹ báyìí ló ṣe jẹ́ wípé gbogbo nǹkan tó bá gbé sọ́kàn pátápátá òun ló máa fi lálàá nǹkan tó wà lọ́kùnrin òun ló fi lálàá yìí ṣoṣo ìgbà bẹ́ẹ̀ ṣe wà yẹn iṣẹ́ tó ń ṣe lóòótọ́ ni ó rí bákan àmọ́ ó mọ gbogbo ìnànà ọ̀tún iṣẹ́ yìí bẹ́ẹ̀ ni ó mọ àpáti àyíké iṣẹ́ yìí àdúrà ní ká máa gbà púpọ̀ lọ́rùn kó máa bá wa máa dáàbò bò ó tó ti gbọ́ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. bọ́n mọ́ mi ẹ ó dà pé àlàyé tí mo ṣe kalẹ̀ yìí ẹ ò fẹ́ understand me èmi ni mo lálàá èmi ni mo mọ nǹkan tí mo rí nǹkan tí mo dé rí kò ń ṣe ah, bí ṣe mo yìí. fúnkẹ́ o ti rí báyìí láti kékeré ẹ̀ torí páyé ń já fún nǹkan tó wá sọ yìí òun ló ṣe gbé sọ́kàn báyìí. wọn kò nífẹ̀ẹ́ bàbá ẹ̀ ò dàgbà kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n mi ò ní kọ́rọ̀ ìdààmú tó bá ti dé èmi náà àfi létí pé báyìí báyìí báyìí lọ́mọ ẹ wá sọ fún mi o òun náà mo bí wọ́n ṣe máa wà kẹ́ẹ̀fù nípa ń bẹ̀yẹn ṣe ti gbọ́ ọkọ mi. mo ti gbọ́. i'm sure wípé kò ní pẹ́ pé ẹ̀pẹ́ kò máa bọ̀ nílé ṣé wọ́n máa lọ àbí bí mo fẹ́ sùn ní kó jẹ́ ilé ẹ̀sùn bí ẹni tí mo mọ̀ ní. èmi ò lọ ibì kankan àwọn mi mi ò lè lọlé mo máa wà ń bíbá tí dáàdì máa fi dé ní bíbá ilé ọmọ bá mo fẹ́ explain fúnra mi nǹkan tí mo rí. bàbá ẹ wà òkè kò sí nǹkan kan tó máa ṣe lágbọ èmi gan sọ fún pé kó wà kẹ́ẹ̀fù ju bó ṣe yẹ lọ ìyẹn tún kọ́. no mo fẹ́ explain fún wọn fúnra mi. bọ́dà ah, pé lórí fóònù kò explain fún tó bá jẹ́ yẹn. bọ́dà. Ah, listen ah, ṣé òun wáìnì ni irú ẹ̀ wo ló ń bá mi ṣe. for real listen airport wo ni wọ́n gbà wọlé mazel mazel mo sọ fún ẹ kó má gba mazel wọlé náà ṣé gbogbo wọn ni wọ́n arrest níbo náà ti mú wọn oh port of entry gangan oh my god ọjà burst why why so wọ́n ti gbọ́jà lọ́wọ́ wọn báyìí you see àwọn ọlọ́pàá France ò dẹ̀ ń gba bribe wọ́n ń gba bribe kí ló dé tẹ̀kì ń gbọ́rọ̀ ẹ̀ ń gbọ́rọ̀ lẹ́ǹkan náà ok all right màá pè é padà màá pè é padà please. Ah, ah. kí ló ṣẹlẹ̀ sá. wọ́n ti arrest àwọn boys ní France. Oh ọwọ́ àwọn immigration ti tẹ̀ wọ́n gbogbo wọn náà tẹ̀ wá náà mú ọmú wọn ah. pẹ̀lú gbogbo ẹrù ní pẹ̀lú gbogbo ọjà ẹnìkan nù wọn wọn ní kò escape. Um, bàbá kí wàá lè fi ìka máa ṣe báyìí. oh my god. no ẹ̀mí ìkọ́ ọ̀ ẹ̀mí ìkọ́ àbí kí la fẹ́ ṣe. Ah, mi understand mi understand ẹ eh, àwọn guys tó kù àwọn boys ẹ ń kọ́. ìyá ok ẹ lọ get ready ẹ get ready mo ń bọ̀ oh my god kí ni gbogbo eléyìí ká bá wọn sọ̀rọ̀ kan gbọ́ náà. Ah, àníṣe rẹ jọ please ìwọ náà lọ gbàgbà ṣé mo pọ̀ náà ló máa ń gbà wá ní anytime tó gún bá ti lè báyìí bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí inú mandala ò in fact states tó wà ń sìn ojú kan sọ pé ọ̀fọ̀ ń ṣẹ̀yàn lọ. Ah o mọ magnitude ọjà tí wọ́n gbà yìí ni kì í ṣe nǹkan kékeré àwọn náà tún ṣe wà lọ́hùn ní Marseille airport wọ́n fi wọ́n sílẹ̀ <laughs> eh, please please nǹkan tá a bá máa ṣe báyìí torí Ọlọ́run. ìròbí ẹ fi ra yín lọ́kàn balẹ̀ ah. wọ́n gba ọjà yín ní France ní Marseille wọ́n tún mú àwọn ọmọ yín wọ́n tún mú ọmọ lẹ̀ ńbẹ̀ definitely. ẹ wo bí sẹ́rí bùkún sọ yẹn hmm. kékeré níwájú èmi àníṣe rẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe rí France tẹ̀yìn sọ yẹn ó dàbí city kan lójú èmi ni. Really? yes. So simple. ṣe wá rí Marseille yẹn ó dàbí agboolé <laughs> nígbà tó bá sọ pé agboolé kan lágọ̀ọ́kà ẹ máa gọ́kà ẹ lè mọ bẹ ẹ ó dàbí agboolé kan lágọ̀ọ́kà wọn ni wọn ń gba agboolé baàsì yọ sí agboolé ọ̀kẹ́ nìyẹn wọn yọ síra wọn bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ ni Marseille ṣe jẹ́ sẹ́mi àwọn Sadat ló wà ń bẹ àwọn ọmọ mi. Really? Yes. Ó yí sí bẹ́ẹ̀ láti. Láti <laughs> láti yọ wọn jáde tí n bá ti pè wọn lọ́wọ́ kan báyìí gbogbo tó yẹ kán rìn sí wọn á yà àwọn ọmọ yẹn jáde wọn á yà wọn á tún yọ ọjà náà jáde. Tó ti yé but tó wà ń bẹ̀rẹ̀ ní ìlọ́jà ò ní jáde o bọ̀ ẹ mọ̀ kí pàṣẹ dè ní yẹ. Èmi náà mọ̀ pé whatever it is ẹ eh, ẹ ẹ má jẹ́ ká rájú pẹ̀lú máa nìyọ lórí percentage àbí. Ṣé mo pé náà Madana Odu? Yes, I know. Then kò ní ìṣòwò ẹ̀ kò dẹ̀ fi lose àwọn boys o ẹ jẹ́ ká cooperate pẹ̀lú aníṣẹ́ rẹ. ẹ ẹ àmọ́ pé ó máa yọ percentage ratio máa wà nbẹ ẹ ò mọ aníṣẹ́ rẹ tó ní ẹ kò sí wàhálà. kò sí wàhálà ẹ jẹ́ kí n ṣe gbọ́jà jáde náà èmi aníṣẹ́ rẹ. inú mi dẹ̀ ń dùn. alówólé alógun báńkì. it is well with you. it is well with you. èmi aníkùkọ̀ oògùn. tó tún lóògùn ní báńkì. ẹ kọ́kọ́ máa ẹ máa jubilate lọ pé ó ti di ṣíṣe ògúndábèjì. kí ló dà? ògúndá ògúndábèjì. kí ló tún dà? ọ̀bàrà. tún dà. owó nu. gbàá ah, mi mú ẹ lé o. ìrọ̀sùn. ìrọ̀sùn kí mo pè fún. irun sùn. kì í ṣe ní a ṣe kí ló kàgé ààrẹ lọ́kùn. irun sùn. irun sùn. bóyá tuntun dà. ìyẹn ti ṣe etí inú lè dòó lò akéré pati kó la àbí gbóhùn ẹja ní omi òwèrè làgé kò ibikíbi tó bá wà ní sẹ́rẹ́ kó máa san sí ọ létí ọmọ san sí ọ létí. sọ́ra rẹ sọ́ra mẹ́wọ́n má tẹ̀sẹ̀ gun èṣù ó léwu ó léwu ìyẹn sọmọ yìí abẹ́rẹ́ ní nǹkan. Ah, bá mi kò sí aníṣẹ́rẹ́ ń bíbá yìí. ẹ ẹ ah. kan ló ń lò ojú inú wà etí inú wà ọgbọ́n bá wọn bí mo ṣe ń wí bẹ́ẹ̀ ni kàn sí létí ogun nìkan bá mi o. ọmọ kan tún ní kọ́ kó ṣe. aníṣẹ́rẹ́ ló ń pè mí yìí o. Ah, aníṣẹ́rẹ́. hello Sadat báwo ni. alówó ńlé alóògùn ní báǹkì torí ọjọ́ kan ìdágbére ọjọ́ kan ìpọ́jú ọkùnrin mẹ́ta bò wọ́n mú àwọn ọmọ mi kan sí Marseille ṣé you understand ní France ń bẹ̀ yẹn mo dẹ̀ fẹ́ kó bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ kò ti gbọ́ bá mi try as much as possible tó ti yé. fún mi ní twenty four hours máa lọ síbẹ̀ nísinsìnyí. ìwọ gan náà máa ní percentage o ẹ pàṣẹ wà ń lẹ̀ fún ẹ. má wọrí àti gbígbà àti títà àtọmọ tí wọ́n mú gbogbo ẹ̀ pátá mo máa yanjú ẹ̀ fọkàn ẹ balẹ̀. I trust you mo trust yẹ Sadat. máa pè ẹ́ padà ó dàbọ̀. dangerous. dangerous game dangerous game. ojú ọlọ́mọ tó láwa. ẹ filẹ̀ filẹ̀ ẹ já lọ let's go mo sọ fún ẹ aníṣẹ́ mo sọ fún ẹ mo náà kì í ṣí tèmi ṣítì ni mo kọ sọrí ìtò ṣe yìí wàá ìyàwó àpè bàbá. ẹ wá bí wàá máa jòyè rédíò àsọ̀rọ̀ máa gbèsè gbogbo tó sọ ẹ kò ń ṣe tèmi o kò ń ṣe tèmi lọ́ọ́ fèrè mi wò dáadáa tó ti yẹ àǹdára máa gbọ́ nǹkan tó sọ lẹ́nu ṣé wọ́n ní wọ́n gbọ́ jàjáde ni àbẹ́mi mo gbọ́ jàjáde. ìgbà náà nǹkan ṣé wọ́n ló ní business ni. ìgbà ìgbà tó ní business mo ṣe gba ọjà jáde fúnra rẹ. ló ṣe máa mú eighty percent ló máa fún mi twenty. Ah, ah, tí bá wà mú yẹn kọ iṣẹ́ ẹ̀kọ́ tí mo ṣe ni mò ń jẹ wọ́n mi tó bá kọjá ìyá rẹ̀ máa sọ ẹ̀ ní àdó máa gbé. èmi èmi. ìwọ. kọkùnrin tatọrin kóbìnrin tatọrin ààrẹ ni tó lómi lẹ́yìn ẹsẹ̀ ìjọra wọn lọ. ìwọ àti ta ni yẹ. ìwọ ta ni. nínú ilé tèmi. ẹgbà tó jẹ́ nínú ilé ẹ̀kọ́. mandana nínú ilé tèmi. kí ló fẹ́ ṣe. Ah! wà á rí mi wò mí ràn. ohun tí ò jẹ́ kéèyàn ṣe irú ẹ̀ wá rí. èmi. bàbá bàbá respect ah ṣàtúmọ̀ máa lọ ni bá lè lọ sọ fún àwọn tí pé a gbé nǹkan a gbowó wa láàlè lọ bá náà o ṣe àgbọ̀tọ̀ ti sọ pé mo nínú de ground wetin you dey talk. tó ya wuli. ọdẹ ni ẹ ọdẹ ni. àbọ̀ burúkú ni ẹ. ẹ ní sùúrù ẹ fún ayọyọ sọjà iṣẹ ń ṣe é fọ ní. ẹni ò ń ṣọjọ́ ìjà wọn let's go. ẹjọ́ lọ nínú ilé lọ ẹ fi hàn lẹ. fi wọ́n lẹ̀ wo mi padà padà fi wọ́n lẹ̀ fi wọ́n lẹ̀ ìwo bí ìṣínígún ni yín ẹ kéré ẹ̀wẹ́ ẹbí tí ẹbí lò. tinubu á bí mi jù báyìí lọ màá jẹ́ kó mọ́rú èèyàn tí mo yẹ o èmi kò mi ò mi ò gbàgbọ́ mi ní èmi aníṣẹ́ rẹ̀ alówó lé alóògùn báàgì ah! ẹ rí mi wò bí ìran. ọgá wọn ti wọn lọ sá. sọ ọ́ inú ọ̀gá òbí ní ọ́fíìsì ẹ̀dígbẹ́ mẹ́ta pẹ̀lú operation kan gbé fún wa tá a ti kárí now mo fẹ́ kí gbogbo wa lọ gbára jù láàrin èyí sí ọjọ́ mẹ́ta a gbọ́dọ̀ nail àwọn gáìsì gbogbo wọn pátápátá láìpẹ́ ẹ̀yọ̀ kan kò jẹ́ kò ní tó láìpẹ́. ẹ ẹ zà mo ní àmọ̀ràn kan sà mo rí i pé all the time tá a bá ti ń jáde pẹ̀lú uniform wa sà tó bá di pé àwọn ọ̀daràn yẹn tó bá ti rí wa ẹ̀sà wọ́n máa ń fẹsẹ̀ fẹ́ mọ́ òkú tó yẹ pé tábà lè máa jáde sá pé tábà ń jáde ká máa wọ yín fún ká wà àwọn ọmọ aláwọ̀ gáà ìyẹn mú sá. ìmọ̀ ẹ wà òkè wà nílé tẹ̀lé ìdílé gbogbo alamọ̀ pé aṣọ tí gbogbo wa wọ̀ sọ́run yìí òun la mọ̀ sí aṣọ NDLEA léyìí tó dẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wá yàtọ̀ nínú gbogbo agbófinró pátápátá tábàwápọ̀ tí a ò wọ aṣọ tí a mọ̀ sí NDLEA ká fi lọ sọ pé ṣọ̀tàlẹ̀ kó bọ̀dá ni dájúdájú wọn ká àwọn àwọn òbáyéjẹ́ nìyẹn àwọn ọmọdàrú àwọn tí gbogbo state ń wá fi ẹ má jẹ́ ká fi ọgbọ́n àgbọ́jú tiwa ká fi àfẹ́ ti iṣẹ́ tí ìjọba gbélé wa lọ́wọ́ mo mọ̀ wípé ọjọ́ gbogbo nítorí ọjọ́ kan péré yìí tó lóhùn kò síbi tán lè lọ àwọn máa tọ̀ wá ọlọ́run àbáwá sí i. nígbà tí. A notified. agbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ méjì ẹkùn lè jẹ òpè múlé sí ẹran ńlá náà nífà bá sáwó gbogbo nǹkan tí ń bẹ lára rẹ má jẹ́ kéèyàn lásán kan ó bá ọ̀sùn àbí kí ẹ kọlù ọgbọ́n báwọn ẹni tí wọ́n bá mọ̀ pé ọ tẹ̀ra rẹ lẹ̀ fún ojú olówó tó ti rí gbogbo bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa tó lówó lọ́wọ́ ní ọjọ́ ọba ọ̀sùn èyí tí ò bá lówó tó bá ṣèṣì lórí rẹ ọ lọ ikú òpè lẹ́jọ́ nù ó ti gbọ́ báwọn yóò bá yín lára mu yóò bá yín lára mu àsìkò kásìkò tẹ́ ẹ bá sì nílò mi tẹ́ ẹ bá rámì kan lára ọkùnrin tẹ́ ẹ bá wà lọ́dọ̀ rẹ̀ ẹ pè mí mo dà yín lọ. ṣé pé tó bá dùn mí náà bàbá rà mí kan bá yẹn pè mí. déédéé ara mi ló ṣe bó sọ̀gànjọ́ ẹ gbọ́ bá wọn. ọkàrí ẹ ṣeun bàbá o ẹ ṣeun bàbá o. ọkàrí. wàláì ojú ti ń ro mi o ẹ nà á ẹkọtọ kojú ro mi ni mo tún mọ gbàtà tó máa ti sórí ra ni kí ló ń ṣe ẹ ná kí nìkan tó kọ àṣìṣe ẹ ẹ tèmi àti ẹ tún máa ríra. Mm-hmm. Ah báwo ló pè mí bí mi dáhùn. mo kò sí bàtí mo pẹ̀tọ́ kì í dáhùn máa ń dá mi náà gbogbo ìgbà. ọmọ ọdọ mọ kú tiẹ. ọdọ ìṣiṣẹ́ mi dáadáa ẹ̀hún ọ̀pẹ tó gbọ́ kí ló fẹ́ pàdé. tí wàá dẹ̀gẹ̀ lọ lé nìkan. mo ti gbọ́. ọ̀rẹ́ màá fi ẹ̀sùn bá ti dán. kò ṣe jẹ́jẹ́ o. mo lọ akíkanjú kan kì í máa rọra o. ọ̀rẹ́ ti gbọ́. ọjà láwa mo láàyè ò sí fọmọ ọlẹ torí kojú ọjà láwa akíkanjú kan kì í ṣojo ó sọ wípé orọ ọkọ mi pẹ̀lú obìnrin lọ́tẹ̀l. nǹkan tí mo rí nìyẹn o. <laughs> àbúrò mi hmm. òótọ́ ni kúkú lè rí pẹ̀lú obìnrin àmọ́ àwọn tó ń ṣe láàánú nínú wọn àwọn ló pọ̀ jù hmm. ó help wọn ni kò sí nǹkan kan bó ṣe lè hùn kékeré mọ́ láàrin wọn ẹni tá ti jọ ń bọ̀ láti secondary school bá ṣe ń fẹ́ra ní ọmọ kékeré tí òòyàn mi jẹ rí tí ò ṣe nǹkan bí nǹkan ọ̀dọ̀ tí pé mo kà mọ́ lọ́wọ́ rí tá a ti dàgbà débi tá a dàgbà dé yìí ló máa sọ pé òun fẹ́ gbé yamayama dání. ọkọ mi ò lè ṣerú ẹ̀. ẹ má gbẹ́kẹ̀lé yín o ṣe rí nǹkan tèmi rí tí mo fojú mi méjèèjì rí òun mo sọ fún yín o. Hmm. mo ò sọ wípé o ò rí àmọ́ ọkọ mi ò lè ṣe mẹ́nu kúrò nù yẹn kí ló máa jẹ́ wọnú kitchen fún ara ẹ kò lọ wá nǹkan tí mi ò lè fẹsẹ̀ níbẹ̀. ẹ wo ẹ ṣe fún jẹlẹ omi ìfẹ́ kí ti ń gbé nílé ọkọ ọkọ yín ni. ẹ má ì tí ì fún oúnjẹ nù mi ò fẹ́. tèmi ò ní gbé lágbára Ọlọ́run mo gbọ́ nǹkan tó sọ ó ṣe ọkọ mi wọ inú kíchìn kò lọ wá nǹkan jẹ. èmi ò pa mí ẹ hmm. ṣe. àníṣẹ́rẹ́ ṣọ́ra ti gbogbo ìrìn tí mi gbọ́dọ̀ ẹ̀ tí mi láyé ṣòro tí gbogbo nǹkan tá a ti jọ ṣe pọ̀ pàápàá jùlọ ìrìn tèmi fún alára mi ti mú rìn. aníṣẹ́rẹ́ gbogbo ìgbà lọkàn mi máa ń sọ fún mi wípé òun dáadáa ni. ọmọdọ̀la ṣé mi lè dàwọ̀ ṣá máa dàwọ̀. <laughs> ọmọ tọ́lá obìnrin rere lọ́ọ̀dẹ ọkọ aya tó ṣe é fi ẹ̀yìn lẹ́fún aya tó dúró ti nígbà ìṣòro ọmọ tọ́lá ìgbà tójú ń pọ́ngún èmi aníṣẹ́rẹ́ àwòdì ọmọ tọ́lá ìwọ bá mi rà hmm. ẹ mélòó ni mo fẹ́ kà pẹ̀lú orúkọ tó ti ṣe nù gbèsè ayé mi hmm. ẹ ìjọ rírí jẹ ọ̀kẹ́rẹ́ ìjọ ọ̀kẹ́rẹ́ débi sùlùpọ̀ màá wá ní kọ̀ọ̀kan ṣẹlẹ̀ màá wá ní òjẹ̀pá kan wájú mi mọ́ kọ́lọ́ má jẹ́ kárí àdẹ́rìn làbò tó bá rorokò bá rorokò pẹ̀lú mi o mo fẹ́ kó fi ara ẹ̀ ní ọkàn balẹ̀ o ti gbọ́. àní tí wọ́n ṣe ìtọ́ sọ ah. ọkàn mi ò máa tọ̀ ń bẹ́ẹ̀. <laughs> ti ìfẹ́rẹ̀ lọ́kàn balẹ̀. Hmm. àìṣẹ́rẹ́ àìṣẹ́rẹ́ eh. àníṣẹ́rẹ́ àníṣẹ́rẹ́. the hmm. ah. great one tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn great men tí obìnrin ti mú balẹ̀ nínú ìlú yìí àti gbogbo àyíká ẹ̀ tí ò bá lọ́wọ́ lédè nínú mi ò rò pé wọ́n ti wà successful this is the person I've been telling you about Elaine ló ń jẹ́ serpent. Elaine. <laughs> Exactly. Ìwọ ni Elaine. Yeah. So koríko tó ń dagbóru ojú kékeré báyìí lọ. ojú bẹ́ẹ̀ lọ bàbá. ìwọ náà ń porúkọ ẹ̀ káàkiri àgbáyé all over the world. Mm-hmm. Mm. ọlọ́run ni sá. <sighs> anyway it's good. mo lérò pé wọ́n ti ṣe àlàyé fún ẹ ẹni tá a fẹ́ kó bá wa get rid. yeah. Very well, yeah. Anishere. Anishere. ẹni tí mo Be any ẹni I know him very well. I kàn fún mi just two days and I'm ready to bring him to you. Ó ṣe rí ló Two days. Yeah. Láti mú Anishere wá. You are joking. Ah. Show many times à Anishere ṣá? àníṣẹrẹ eégún jọbí aláyàbí òkè ẹ mú ẹ kìí kì í ṣẹran bí ó rẹ àníṣẹrẹ ò ń ṣe ẹni tó pọn lè rò pé lè mú láàrin two days kò possible. <laughs> àníṣẹrẹ etí ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ẹ kò tó nǹkan tá à ń yá àdá sí. ẹ wo bàbá àníṣẹrẹ tá à ń sọ yìí fine great guy àjọmọ ni èmi náà mọ̀ pé kì í ṣe àwọn rírọ bẹ̀tẹ̀ ẹni tí èmi mú wá fún yìí ṣìkun ló máa mú mọ́ òun ti mú òun ti pẹ́. <laughs> anyway má jẹ́ kí n fún ẹ two days jẹ́ kí n fún ẹ one week good kò fi ṣiṣẹ́ lórí ẹ̀ kò fi rí àmì rẹ mu tó bá ti mú débi ìwọ náà enjoy company wa <laughs> wàá gbà pé o ti ń bá àwọn èèyàn ṣiṣẹ́ o tún ṣe pàdé àwọn èèyàn gidi. exactly kò jù bẹ́ẹ̀ lọ. ẹ oh. ẹ <laughs> eh, bọ̀ nǹkan kan ló máa délé iṣẹ́ wa and that is money because I don't joke with my money. money. yes sir. ah pàǹtí lówó nígbà tó ti lóhùn lẹ́gbẹ̀ẹ́ ó máa arrange gbogbo owó ẹ̀ fún ẹ you understand okay, thank you. the don himself the don. ṣé lálẹ́. Thank you. eu te meto mai eu contra eu nu canto. Nítorí pé mo ti mọ̀ ẹ́ tipẹ́. Èmi àti ẹ ti ṣeré ká gbá sí ìlú àtijọ́ yí táyà kiri orí títì àbí àtijọ́ ṣeré yẹpẹ̀ ìwọ wá fojú ànáwó kún èmi ó fojú ànáwó kún ó mọ̀ pé mo rọ burúkú máa bọ́ ẹ láṣọ ni àwa awísọ ìwọ náà sọ fún mi pé ó fojú ànáwó kún ni ẹ bọ́ra burúkú ti ń bọ́ ẹ láṣọ bó ṣe wáyé ní wọ ẹ mú ẹ kì í ẹran bí òrè ló pé ni ìbí wà nú ẹ tán lè fòbìrì sẹ́ẹ̀tì wọn tiẹ̀ wá rí gbogbo èèyàn pé wá jẹ́ ìwọ ẹ léyìn ṣó yẹ àbótọ́ sí ẹ kó ṣe wú ẹ pẹ̀lú mi ẹlẹ wọ́n rán wọn níṣẹ́ o lè sọ pé oògùn ọjẹ́ àbí tó bá rán wọn iṣẹ́ ẹrú ṣé ó yẹ kó fi tọmọ jẹ́ wájú èmi à ń ni ìwọ ha ní ìwọ ẹlẹ́yìn wo bí tó bá fi kó wọn ẹ sọ pé ó bá mi lé tó bá fi òfòrò ẹ sọ pé ó bá mi tó bá fi àṣe ìrírùn ẹ sọ pé ó bá èmi à ń ṣẹ́rẹ́ lé níwọ̀ ẹlẹ́yìn <laughs> ẹ ó dà mo ti dáríjì ẹ. ẹ máa fi ẹ pa àròkò tó ti yẹ kí n kì í fi ẹ pa àròkò àbí máa fi ẹ pa àròkò promise ẹ pé you won't live to see tomorrow o ti gbọ́. Power is power àtọ̀jọ́ tá a ti bọ́mọ màlúù ló ti tóbi jọmọ àrùn lọ. àníṣẹ́rẹ́ àníṣẹ́rẹ́ yára pani. ọwọ́ kan tó ti yọ tó ti yọ ni wọ́n á spani lọ. Olọ́sí àbí ẹ̀yin náà ti mọ̀ pé máa ń lọ sún àná. Ẹ kí ló wá kù kílẹ̀ dúró wò ẹ pààkì ẹ̀kọ́ ńlẹ̀ náà àfẹ́kù máa dọ̀tí lẹ̀ ni tó yẹ kẹ́ ẹ gbọ́n sí ẹ kì í síbẹ̀ kẹ́ gbóhùn kẹ́ gbóhùn ẹ kó lẹ kẹ́ lọ sọ fún àwọn ẹlẹ́dẹ̀ kí kán rí wọn jẹ ẹ kú sí méjì kẹ́ sọ̀kan fún ẹlẹ́dẹ̀ kẹ́ sọ̀kan fún àwọn ọ̀nì ní kán jẹun. idiot ah, àbí kí gbogbo wọ̀ sí iná. n gbọ́dọ̀ fún ọ̀fẹ́ n gbọ́dọ̀ fún ọ̀fẹ́ inú ń bí mi o ah, ah. báwo ló ṣe máa tó sọ fún mi ìsìnkú ti ń lọ torí kí ni kí ló dé ó débi lánàá sí o tún sọ fún mi pé o tuntun lọ láàárọ̀ yìí èmi ò láì gbogbo eléyìí o gbogbo mo mẹ́rin mi pé bó ṣe wá ìwé wa lọ bí èwe pẹ̀lú mi ni kí n kí n gbádùn ayé mi pẹ̀lú ọkọ mi òun wá ń sáré sọ pé o ti ń lọ kí n má bínú. <coughs> sórí gbogbo nǹkan tó tó ń jà fún pátápátá ẹ̀tọ́ ẹ̀ mo fẹ́ kí nǹkan kan yẹ pé tí ó bá nídìí obìnrin kì í jẹ́ kó mọ̀ lù ṣó yẹ sórí gbogbo nǹkan pátá báyìí ó lásìkò tiẹ̀ àmọ́ ìyá tí mo gbé sílé yẹn yẹn kọ́kọ́ wà bẹ̀ tó so mọ́ tí ò ti yẹ àmọ́ tí máa jẹ́ kó yẹ láìpẹ́ ó ti yẹ kó fi rẹ̀ lọ́kàn balẹ̀ yorùbá hmm. sọ pé ẹ̀yin oníṣòro báyìí ọlọ́run máa ń wà ẹ bá dẹ̀ níṣòro kò ń jogún òfo ó hmm. ti gbọ́. ṣé àmọ́ mu sí mi lórí máa tò sí mi lórí èyí wà nílé ìyàwó ni mí tí mo wà ń bínú ìyàwó ni mí mi kì í ṣe girlfriend mi kì í ṣe àlè confam ni ìyàwó líle mi náà. mo bí ah. mo ti gbọ́ ọ̀pọ̀ tó sọ bọ́ tẹ́lẹ̀ sọ tèmi ṣáàyè mi tó ti yẹ fún ìdí ẹ̀wọ̀n mi àti ẹ náà ni ó ti yẹ ilẹ̀ mm-hmm. ọkọ̀ wà lẹ́sẹ̀ yọ ọmọ ìlú rẹ̀ aṣáájú <laughs> eh, mm-hmm. máa ṣe sẹ́ǹsì tó lọ. <laughs> ṣe àyà rẹ. as it is now fẹ́ kí we are very strong. okay sir. because we fẹ́ kó take any chances now wọ́n ṣe fún mi from reliable source wípé ọjà ṣe wọ̀dọ̀ àníṣẹ́rẹ́ báyìí now nígbà tí wọ́n sọ fún wa wípé ọjà ṣe wọ̀dọ̀ àníṣẹ́rẹ́ báyìí kí la fẹ́ ṣe àfikà débẹ̀ ká nílẹ̀ dáhùn. yes sir. you and your team please jọ tó lọ rọrùn jọ tó bá débẹ̀ tó bá máa ní iṣẹ́ rẹ̀ wọ́n fún rẹ promotion ni. i know ọ́fíìsì mi náà máa lọ sókè sọ fún àwọn tíìmù ẹ̀ ẹjọ́ bára ẹ sọ̀rọ̀ ẹjọ́ ẹ ká ẹ work as a team ẹ ká máa níṣẹ́ rẹ please. ẹ ẹ ẹ sá mo fẹ́ kẹ́ fọkànbalẹ̀ mo fẹ́ kẹ́ gbà pé bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí ọwọ́ ti tẹ àníṣe rẹ̀ hmm. bẹ́ẹ̀ ni sá àti gba àníṣe rẹ̀ mu bí mo ṣe ń kúrò níwájú yín báyìí báyìí báyìí gbogbo àwọn gáàsì mi pátápátá ni màá gàdájọ́ àdé máa rí strategize láti mọ gbogbo movement bá ṣe máa wọlé àti bá ṣe máa move tó o máa fi tẹ̀wọ̀n. Is that a promise? I promise you sir. inú mi kàn dùn máa ṣe tẹ hmm? so bó wọn tó bá ti ní eh, láti move pẹ̀lú àwọn tíìmù kọ́ ọ̀rọ̀ àti bí ẹsẹ̀fẹsẹ̀ máa sáyẹn. No problem sir. Right. All right, sir. Okay. Thank you, sir. You're welcome. <laughs> Àdàbà ń gidi bí ìpẹ́yẹlé ò gbọ́ ẹ̀yẹlé gbọ́ títìrì ló ń tìrì. anisẹ̀rẹ̀ <laughs> gẹ́gẹ́ bí information tí wọ́n fún wa ìpè ká wá síbi a confam pé drug wà nínú ilé àmọ́ yà wá lẹ́nu pé ńgbà tá a máa tú gbogbo inú ilé pátápátá látòkè délẹ̀ a ò bá nǹkan kan ẹ má bínú tó bá dàbí embarrassment iṣẹ́ tíjọba gbélé wa lọ́wọ́ la wá ṣe ń bì i'm very sorry mo tún fẹ́ kẹ́yìn náà mọ̀ pé ọjọ́ gbogbo ni tó le ọjọ́ kan péré ni tó lóhùn. má sọ bẹ́ẹ̀ yẹn mọ́ ta ló rè ta ló lóhùn wo bí àìmọ̀ṣẹ́ kọ ọmọ orogun ẹ̀ kọ́ lọ́ọ́ má jẹ́ kó torí bòmí gbóná tó ti yẹ ìwọ débí òun tún lè mí aníṣẹ́ rẹ̀ ta ló lè tú ẹrú wèrè sọ fún mi. okay sir i'm very sorry sir. sorry for yourself sorry for yourself. right sir let's go yes, sir. all right. ọmọdé ló mú un ògbélé fún un ẹ bá ti sọ fún ẹgbẹ́ gbọ́ information pọ̀ people yìí ń bọ̀ gbogbo ẹrù tájọ tó sínú store lálẹ́ àná gbogbo drugs ìgbà tó ń wèrè yẹn débẹ̀ tó bẹ̀rẹ̀ sí massage bèbí là máa rí bèbí bèbí everywhere bèbí ìgbà olè wa padà wá tẹ tẹ wá kó ẹrù kúrò tẹ lọ sọ gbogbo ẹ ní bèbí. ọmọdé ò mọ ògùn pè lẹ́fọ̀ọ́ ìwọ̀n tí àgbàlagbà fi ń yẹ̀kọ̀ abẹ́ ìwé ló wà tó ti yé yín tó bá dọjọ́ mi ọjọ́ rẹ̀ á máa yé yín ìwọ tiẹ̀ tẹ̀lé mi bàbá yín bàbá yín ló ń ké sí. Èmi. Yes now. Yes now àwa la tó drugs drugs wa di bèbí ah. ẹni tí mò ń bá ṣiṣẹ́ yìí tó bá nírú agbára yìí ó possible pé ó lè sọyàn di ìjàpá wà bí hey no nonsense yàrá ń brain yàrá ń brain. Ah. ló ti tóbi jọmọ àgbò lọ àníṣe rẹ. Anishere yara pani juku. Oh, oh, oh, Ṣé o ti rówó yẹn gbà? O ti gbà <laughs> Ah, Iṣẹ́ ti zẹ̀ nìyẹn o. This call for celebration. Ah, ó yẹ ká wẹ̀ ni o, ó yẹ ká celebrate eléyìí ni o. Àníṣẹrẹ eh, alówólé alóògùn ní báǹkì torí ọjọ́ kan ìdágìrì ọjọ́ kan ìpọ́njú ọkùnrin mẹ́ta ẹ wá o má mi o tíṣẹ́ mi bá wọlé o bó ṣe wà nìyẹn bó ṣe yẹ kó rí gangan náà nìyẹn ìgbà wo ló wá ń bọ̀ wá sí France báyìí o ah, iṣẹ́ wà ń bí o èmi àti ẹ a ní díì tàjọ fẹ́ ṣe bí o. Hmm. okay màá máa retí ẹ ní France o àníṣẹrẹ ọkùnrin mẹ́ta ó dàbọ̀ <laughs> ah, iṣẹ́ ti zẹ̀ iṣẹ́ zẹ̀ ó wọlé. Ah. Anishere, má bínú pé mi jẹ́ owó wọlé a ní sẹ́rí ọkàn mi ń gbọgbẹ́ ó dẹ̀ ń sọ sọ́kàn mi náà all the time ṣòro àníṣe rẹ iṣẹ́ tó ń ṣe yìí ó ti bá débi tó lápẹ̀rẹ̀ sórí irú iṣẹ́ tó ń ṣe yìí téèyàn bá ti fi kówó jọ tó ti fi kọ́rọ̀ jọ ah, èèyàn máa ń yẹ̀ kúrò nídìí iṣẹ́ yìí ni èèyàn máa ń wá iṣẹ́ mi tó làmìlàkà téèyàn lè kówó lé lórí tó jẹ́ pé bísínẹ́sì tó máa dúró dáadáa téèyàn máa kówó lé lórí ọlọ́run ti ṣe ó ti kọ́lé kò sí nǹkan tó rìn rí ní ìdí iṣẹ́ tó ń ṣe yìí a ní iṣẹ́ rẹ̀ ọkàn mi ò balẹ̀ mọ́ illegal job lélẹ́yìí mo fẹ́ jẹ́ kó o jáwọ́ díẹ̀ ah, ah, ọlọ́run má má jẹ́ kárí kò ṣe dáadáa a ní iṣẹ́ rẹ̀ ọmọ ẹ wálé ni o ó wá jẹ́ kó yé mi wípé òun lálàá wípé wọ́n fi èèyàn tẹ́ẹ̀ta gbà á aníṣẹ́ mi fẹ́ kà lọ ọmọ yìí ṣe lórí ẹ̀ nǹkan tèmi náà rò lọ́kàn mi ò fẹ́ jẹ́ kó ṣe jọ ọkọ mi gbà mí jáwọ́ nínú iṣẹ́ tó ń ṣe nítorí ọlọ́run. ìyá fúnkẹ́. ọkọ fúnkẹ́ ò balẹ̀. ìyá fúnkẹ́ ti gbọ́ ọkọ tó sọ ṣíbi kìí ti jáwọ́ bẹ́ẹ̀ ni ẹ máa jáwọ́ àyà ní ẹ̀ aya rere lọ́ọ̀dẹ ọkọ tó dẹ̀ fẹ́ fojú sunkún ọkọ ẹ̀ nítorí pé òun dẹ̀ ní ṣokó lágbára ọlọ́run ẹ̀mí à ń gò fún ẹ ó ti yẹ àmọ́ nǹkan tó wà ń bẹ̀rẹ̀ léyìí ẹ tí àwọn akọ máa sọ pé òun máa fi ṣẹlẹ̀ ó máa náwọn iṣẹ́ kan tó ti ṣe pàtì tẹ́lẹ̀ tó ti yẹ àwọn díìs kan wà tó yẹ kí mo ti ṣe tí mi dẹ̀ tí ìyanjú ẹ̀ tí mo bá ti yanjú àwọn díìs yẹn máa ṣe kí wọ́n yáwó. Ah, àníṣe rẹ ṣé o ti rí ibi tọ́rọ̀ gbé dúró yìí téèyàn bá ti ṣiṣẹ́ débi kan tó ti káwọn ọmọ jọ tó ti ní àwọn ọmọ iṣẹ́ àwọn iṣẹ́ kan máa wà téèyàn máa fi sílẹ̀ fún wọn wò jẹ́ kó máa bẹ́ẹ̀ tó kú lọ kó máa bẹ̀rẹ̀ àníyàn lọ ìwọ máa jókòó máa fẹ̀yìn tán máa kó wá fún ẹ máa jẹun ni fọ̀rọ̀ yìí sílé mi tó lè mi ò fẹ́ jẹ́ kó ṣiṣẹ́ yìí mọ́ ó wà nígò ọkọ mi ò balẹ̀ mọ́. ìyá fúnkẹ́ o ti gbọ́ nǹkan tó sọ tó ti yẹ yorùbá sọ pé ojú àwo báyìí làwo fi ń gbọ̀bẹ̀ ojú ẹni náà làbẹ̀ ti ṣe kí ni láti máa kú sí ẹni tó ti yẹ kí n gbéṣẹ́ fún àwọn ọmọ yẹn kó lọ ṣiṣẹ́ kọ́mọ́wò tèmi kọ́ kù sápò jẹ́ kí èmi ni èmi ni kí n ṣiṣẹ́ mi kí n lè mi gbà mi tí n bá ti ṣe yẹn tán mo promise ẹ bó ṣe sọ mi ì ní ṣe mọ́. àníṣe rò jẹ́ ká fi késàrì kù késàrì. tí n bá tún ṣe pè mí lọ́mú àlè. ó ń ṣọmọ àlè àmọ́ àsìkò ti tó láti fi iṣẹ́ sílẹ̀ ni mò ń sọ fún ẹ. Hmm kèfílẹ̀ àbí kèfílẹ̀ kèfílẹ̀ àníṣe rẹ kèfílẹ̀ ó ti gbà ó ti tó gẹ́. gbọ́kàn tó èmi ti gbọ́ ẹ̀. ayé ò ní mú wa o bọ́ra lè kó wa jẹun àwọn méjèèjì ìnáwó abẹ́ ìsìnkú tó ò lè jẹun. ṣe ẹranko ni. sà sà sà sà sà sà sà sà sà sà sà. ṣó yá rere ni. sà sà sà sà. ṣó yá rere ni. owó rẹ̀ ni. ẹ ẹ rárá sà. ẹ má bẹ̀rù sà you dey whine me. jasa no i no fit whine you. jẹ́ n fọ́ yàwó pípú yìí náà jẹ́ kí n fọ́ yàwó pípú yìí. ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ má ọkọ má ṣe bẹ́ẹ̀ ẹ wọ ẹ jọ tó bá jẹ́ pé owó ni a máa fún yín o a máa fún yín o. bẹ́ẹ̀ni sá mo máa dì. who dey ask you for money. i no know i no even know wọn bèrè owó èmi dẹ́ sọ wọn èlòrú nílá count oníkéṣù wa play. òye mi mo ti ya wèrè dé. tó bá tẹ̀ rówó péṣù ṣó níbi tó máa tó máa fi sí ni. tó bẹ́ẹ̀ o wà nílé èṣù. ẹ̀yin mi ò bá tiẹ̀ wá náà. ẹ ṣe o ẹ ṣe o kìsà kìsà. dídé. guys. ẹ má ṣe bẹ́ẹ̀ ìyàwó mi ìyàwó mi ẹ má ṣe bẹ́ẹ̀. tó dàbẹ̀. Ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ẹ̀sà ìyàwó mi ni sa ẹ̀sà ẹ̀sà ẹsẹ̀ àwọn tí wọ́n ṣe òyìn sọ̀rọ̀ eré àníwọ̀n kókó kọ̀ọ̀sọ amọ́lẹ̀ ni tẹ bá rí ìbọn tó wà lọ́wọ́ àwọn wèrè tán wáyé tẹ bá rí ìbọn tó wà lọ́wọ́ wọn tí ó lè ní pé wọ́n fọwọ́ kàn kó sí pé bóyá wọn nìyẹn kọ̀ọ̀pọ̀ wọn ti gbé Fúnkẹ́ lọ ẹsẹ̀ àwọn ti gbọ́ ọmọ yín lọ. calm down ah, ah, farabalẹ̀ wọ́n gbé Fúnkẹ́ lọ àbí ẹ̀sà ọmọ yín fúnkẹ́ ni mò ń sọ fún ọgbẹ́ ló tẹ̀sọ pé ẹ̀ẹ́ ah, eh, calm down eh. ẹ̀tọ́ bẹ́ẹ̀ ṣe sáì kankan oúnjẹ ọ̀tọ̀ ni kó bẹ́ẹ̀ jọ lójú mi. mo ṣe jọ lójú ẹ náà ni kò ṣe gbà bẹ́ẹ̀ mo ṣe èèyàn náà bá mi gbà bẹ́ẹ̀ ni kò wíwọ́ fún mi fóònù lọ́wọ́ ẹ̀. fún mi ní fóònù. ṣé ìwọ tí mo sọ ṣé kò yẹ wọn ni ìwọ tí mo sọ ni pé ọmọ wọn ọmọ wọn ọmọ wọn gẹ́fẹ̀ mi náà gbé lọ wọ́n sọ pé kí n calm down ṣé calm down ló yẹ kó sọ ni. hello DPO DPO wọ́n ní wọ́n kidnap ọmọ mi ń sìn. ojú mi ló ṣe ṣẹlẹ̀ ẹ̀sà ẹ̀sà ó ṣe wọ́n ṣe ṣe ẹ bá gbé jẹ́ báyà sọ mi. ni mo lè oh! explain fún ọdí bí o ah! ẹ bá rí ìbọn tó wà lọ. Oh, kí ló ń ṣe yẹ́tò fowó tó mi tí gbèrè nílé yìí ni ẹ ṣe wò human feelings tó kún ní o ti calm down calm down tó bá jẹ́ gbọ́n àbí yẹ ẹ̀ lọ gbé mo ṣe ọmọ ṣe ẹ̀. ọmọ ọ̀gá ẹ̀ ni mo sọ fún kò jù bá yẹn lọ tí ò ní wú ẹni ò lè mọ bí. ló ti yẹ. ẹsà ẹsà àwọn tẹ̀ ń bá ṣiṣẹ́ yìí wọn ní wọn fi lè so ọmọ yìí ni wọ́n sọ fún gbé ó ń ṣe calm down tí tó bá jẹ́ pé ìyá ẹ̀ náà gbé tí wọ́n máa sọ pé calm down. ọkọ Fúnkẹ́ fi ara ẹ balẹ̀ tí ó bá ní ó máa ń filẹ̀ á ní máa ń filẹ̀ ṣèbá ọmọ tèmi náà gbé. ẹ ṣe bí ìyàwó ẹ ní. o tó ń yà mí lẹ́yìn. ẹ kí ló wá ṣe tó ń gbọ́n kiri bí ewé ijó bèlè. kò ṣe kò ṣe dpo é pàwọn tẹjọ́ ń ṣiṣẹ́. wọ́n bí to calm down mo ẹ tó ti yẹ yorùbá sọ pé òkun ń wó rere ká wà rere yó follow me. follow yín lọ bọ. Eh, Mr. White. ẹyẹ dún ẹyẹ dún ẹyẹ tí wọn lè pe àbíkọ mi ṣẹlẹ̀ ní àbáwọn kan náà bí ọmọ yìí ni mo ń sọ̀rọ̀ pé wọn jiyàn gbé wọn ṣe ẹ̀rọ èyí o sẹmi ọ̀rọ̀ sí mi rè. Eh, Mr. White Mr. White kò gbọ́ nǹkan tó sọ wọn ni kò calm down wọn sì make call so ẹ máa jáde. ó dàbí pé nǹkan ń ṣe yín ó dàbí pé ẹ máa ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ fara balẹ̀ ẹ wá ẹ wá ẹ wá. ṣáìsì ṣáìsì yín wà o ṣáìsì yín wà o ṣáìsì yín wà o fara balẹ̀ ọ̀dà ọ̀dà rí má ti rò sà tí wọ́n lẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ mi tó bá ti ń gbọ́. ṣá ó dàbí pé táùtù ni ẹ bẹ fẹ́ o táùtù mo ìpè orí mo ìpè orí burúkú mi ṣe ṣẹ́yìn yóò bàjẹ́ ṣá. ẹ sà ẹ sà tí kòkó bá ṣe ọmọ yìí tí kòkó bá ṣe ọmọ yìí ẹ wá jẹ́wọ́n kí mo mọ̀ jẹ́wọ́n kí mo mọ̀ àwọn tẹ́jọ́ ṣe mo ti gbọ́ jẹ́wọ́n kí mi bá sọ́mọ́ yẹn ṣẹlẹ̀ kò sí wàhálà ẹ jẹ́ kí o mú kó mú. kí nǹkan kan ṣẹlẹ̀ kí nǹkan kan ṣẹlẹ̀ kẹ́ wá wo security. àníṣe rẹ hmm. very good of you Mr. Hmm. Smart but kí ló dé tó fi pé ìwọ nìkan ló smart jù ní gbogbo àgbáyé o ò dẹ̀ feel pé àwọn kan wà tí wọ́n wà smarter than you do alówó ńlé alówó lódù bí ìyèrè ìwọ nìkan náà ló tún kó oògùn ó tún kó oògùn sílé ìpamọ́ so gbogbo oríkè ojú bẹ́ẹ̀ lọ àwa moríkì tiẹ̀ àdẹ̀morúkọ tí wọ́n ń jẹ́ tá a bá bá àwọn tó láyé sọ̀rọ̀ gbogbo oríkì ẹ̀yìn la fi máa ṣe é unfortunately for you ìwọ ò móríkì tiwa bàbá tiwa òṣogùn kà mọ́ ṣùgbọ́n ó kù díẹ̀ lápò wọn eh, listen díẹ̀ tí wọ́n rò pé ó kù yẹn eh, eh, àwọn ò la fi ń ṣe lóore irú àwọn ọ̀dàlẹ̀ bíi tìẹ báyìí ni ọ̀dàlẹ̀ ọ̀dàlẹ̀ bíi ti irú yín irú yín irú yín báyìí làwa náà fi ń ṣe lóore now mo fẹ́ kó tẹ́tí kó gbọ́ mi dáadáa ìwọ ń sọ fún èmi tí wọ́n bá mọ̀ nípa bísínẹ́sì àá jẹ́ kí wọ́n mọ̀ pé àwa mọ̀ bí a ṣe ń gba owó kí wọ́n máa sọ fún rèmi pé twenty percent ló tó sẹ́mi ìwọ máa mú eighty percent síjọ́ wo níjọ́ ta ń bi ẹ ta ló rà ẹ màá pa ẹ jẹ ó ṣe ń bá mi lérí. Anyway, for your information tí o bá nílò ẹ̀mí ara ẹ lò tó bá nílò ẹ̀mí ìyàwó ẹ lò especially tó bá nílò ẹ̀mí ọmọ ẹ lò kó eighty percent of that money kó wá fún èmi níbi tí mo bá wà kí twenty percent jẹ́ tiẹ̀ otherwise <laughs> ọmọ ẹ ti wà ní àmọ́ wa o. daddy. take quiet. kalonga sọ̀rọ̀ sí wọn náà. just leave her alone jẹ́ kí bàbá ẹ gbóhùn ẹ̀. Please, one more time. Daddy, mo wá bí. Ṣòdìrí pé kì í ṣeré rárá. Ọmọ ẹ ti wá ń bí o. Tó o bá fẹ́ waste life rẹ̀. Tó bá waste life tọmọ ẹ tán. Tìyàwó ẹ tún wà ń bẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a máa máa graduate títí tó fi máa kàn ẹ̀ ní tìyá lára. Àmọ́ tó bá nílò wọn, ṣeun tí mo wí yìí kò dá mi lọ ó dìgbà. the Don himself. <laughs> I trust you. God bless you. God bless you. God bless you. Yes, um, ẹ̀yin guys. Aba, I take care of my, Ẹ secure ẹ o. Ṣé mo pọ́ partner wà ní? Ẹ má jẹ́ kí um, Chairman sir, èmi feel pé um, ẹ ṣe má jẹ ẹ̀ka ìgbẹ́jú ń ẹ jẹ́ ká mú lọ síbi ìzọ ayé máa wà more secured. no no no no no no no no no no no no ah no ẹ bá jẹ́ àṣẹ bẹ́ẹ̀ o smart tó nìyẹn ibi tẹ́ bá ti ń gbé lọ anything can happen kò sí tí ó lè ṣẹlẹ̀ lọ́nà táwọn ìjọba ò bá pàdé yín òun gangan ó lè wá wílé yín lọ́nà àdèmọ plans tóun náà ti ní ahead so ẹ jẹ́ ká fi lẹ̀ síbi. Okay. Or oh, what do you think? Yes, my darling ọ̀rọ̀ ńlá sọ yes ọ̀rọ̀ wà nínú nǹkan tẹ́ gbé kalẹ̀ ṣùgbọ́n ká má da ọ̀rọ̀ àwọn bọ́ọ̀sì náà nù. bàbá kò sí nǹkan tí a ṣe tí a ní ṣẹrẹ ní ẹ̀mí ẹ̀ ṣùgbọ́n <laughs> ẹ pé nǹkan tí wọn bá fojú rí náà ibi tí a bá fojú rí náà gbà mí wọn fẹ́ gbúyàn lójú tí wọn bá wà kí a fún ẹ jẹ́ ká tún wo nǹkan tí àwọn bọ́ọ̀sì sọ. agreed but uh, master plan and ambassador. i trust you. <laughs> It's great. Big time. <laughs> now it's different from 10. <laughs> yes. Bí ẹkùn bá kú sí twenty years, ajakọ́ ló máa lọ́bẹ̀ wa. Kò pọ́síbù ajakọ́. Tí wọ́n di afẹ́fẹ́ wa, eṣinṣin ni kí wọ́n dì wá, wọn ò ní pé lọ. Tán bá pé wa, wọn ò ní pé lọ. God bless you. Yóò, ìwọ wà pẹ̀lú wọn, mú kí ọwọ́ ẹ lọ. Bàbá, security ti yín kọ́ sá tèmi bàbá ló ń ṣọ́ mi. bàbá ló ń ṣọ́ wa. good give me the key. ìwọ kọ́ ló ń ṣọ́ mi. security kẹ̀ kí ló ń jẹ́ security. yes sir. jẹ́rẹ̀ ẹ ṣe bá mi ṣe jẹ́jẹ́ o. So, um, Mr. Body látìgbà tí wọ́n ti kidnap ìyàwó yín láti ń ṣiṣẹ́ takuntakun láti rí wípé i get to the root of the matter bá a máa need one or two questions láti béèrè lọ́wọ́ yín fún ara yín ǹjọ́ léèyàn kan àbí méjì tẹjọ dá business papọ̀ lọ́rọ̀ olówó dé tẹ wá ń suspect pé ó likely kó jẹ́ pé òun ló máa jẹ́ cause kidnapping yìí. ok eh, ẹ kú ṣe tí n bá sọ fún yín pé nǹkan tẹ́ bèrè òye mi mú parọ́ ni bọ́ tálẹ́mí àti ẹ̀fẹ́jọ máa da business papọ̀ tó máa sọ pé ìyàwó mi lọ́kàn tó ń fẹ́ jí gbé kò possible náà mi ò ń ṣe businessman politician ni mí everybody ló dẹ̀ mọ̀ so why tẹ́ni kan máa sọ fún mi pé mi àtòun jọ ń ṣe business business wọn la jọ ń ṣe. Mr. Bode. sa. àwa náà mọ̀ pé olóṣèlú ni gbogbo wa la dẹ̀ mọ̀ pé politics is a dirty game ṣe rí ṣé ohun tí àtò iṣẹ́ tẹ gbé fún wa là ń ṣe o but atkan tó fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ṣé kò ní àwọn kan tẹjọ́ ń contest fún because àwọn èèyàn wa kò sí nǹkan tó lè ṣe fún àwọn èèyàn pé kàn fi step down fún ọ tó fẹ́ gbọ́n contest fún primary. exactly so ṣé kò ní ẹnìkan kan tẹ suspect bóyá ẹjọ́ jàsí post kan. ẹni tá a jọ ń dupò tó lè kidnap ìyàwó mi. exactly. ẹ sá <laughs> tí n bá fẹ́ sọ fún yín pé ok mi ì lẹ́nì kankan tèmi àti ẹ̀jọ́ máa du post mo ń parọ́ ni kò possible kó má ṣẹlẹ̀ but for any reason wọn lè kidnap ìyàwó mi ẹ gbàgbé ọ̀rọ̀ dirty game kí ló tán ṣe máa kidnap ìyàwó mi ṣé pé kí n lè stop àti má contest or for what no now ẹ eh, listen ṣe rí tó bá jẹ́ pé mo léèyàn tí mo fura sí. Si mo máa sọ fún yín straight pé ok èèyàn báyìí ni mo fura sí èmi ò fura sí èèyàn kankan ẹ torí Ọlọ́run ẹ bá mi wáyàwó mi jáde that's what I want gbogbo béèrè tẹ́ ń béèrè lọ́wọ́ mi kò necessary now. ah ok no problem well just like bẹ́ẹ̀ sọ ẹ ti gbéṣẹ́ fún wa so ó ti di duty tiwa láti make sure pé i get to the root of the matter ẹ fọkàn yín balẹ̀ mr bodi. ó ti ń pẹ́. ẹ fọkàn balẹ̀. kò sí bọ́kàn mi ṣe fẹ́ balẹ̀ tí n bá parọ́ fún yín lókun báwo lọ́kàn ṣe fẹ́ balẹ̀ mo rí ìyàwó mi ẹni kí n fọkàn mi balẹ̀. please do mm. thank you ah, all right sir thank you ah. thank you so much. I respect respect all right sir ẹ ṣe gan ah. tẹwádé ní ìrẹ ní tẹlẹ kan. mú mi ẹjọ ẹ tẹkẹ easy ẹ tẹkẹ easy ṣe ti gbọ́ àṣìṣe rẹ ká ọ̀dà níbo ni mo gbọ́mọ níbo lọ́mọ mi wà. ìyá fúnkẹ́ ọmọ ló ń béèrè ẹ̀ṣẹ́ mi tèmi náà wà sí ìkéde ọmọ ẹ wà ọmọ ẹ ń bọ̀. àṣìṣe rẹ àṣìṣe rẹ kò dé sọ mọ́mí ẹ take it easy ẹ take it easy ma. mo fẹ́ àníṣe rẹ ni àníṣe rẹ. kò lọ sí wàhálà ẹ sí wàhálà òní ṣẹlẹ̀ nínú ilé yìí báyìí mọ́mí máa dáná àmọ́ orú èèyàn tí mo jẹ́. ètè àníṣẹ́ rẹ̀ ló wọ ní àgbà. àníṣẹ́ má jẹ́ kí gbogbo ara àfikún gbogbo ọ̀tá sí tilẹ̀ fi jóná. kí ló fẹ́ mọ̀ kí ló fẹ́ mọ̀ wọ́n ní kò ṣe sùúrù. ṣé wo gbogbo nǹkan ayé o máa báyìí lọ ni ọmọ olúwa pè náà àníṣẹ́rẹ́ mo ń bí ẹlẹ́rẹ̀ mama rí ojú púpọ̀ mi. àníṣẹ́rẹ́ mama jẹ́ kí ayé wọn kí a ṣe bí ọtí bí iṣu iṣu yìí náà mama jẹ́ kí n tó àṣírí ẹ̀ báráyé. mọ́tọ́lá mọ́tọ́lá ò ń wá ìbínú mi o ò ń wá ìbínú mi o ò ń wá ìbínú mi mọ́tọ́lá mọ́tọ́lá má jẹ́ kí n bínú sí ẹ o. àníṣẹ́rẹ́ mo sọ fún ẹ o mo sọ fún ẹ kẹ́mi ló wá ọmọ mi kúrò àníṣẹ́rẹ́. má jẹ́ kí n bínú sí ẹ o. ọmọbìnrin jẹ́ kí n ṣinú bí. anisẹ́rẹ́ iná lórí òkú mojú ẹ̀yìn ọjà ọ̀hún apatira ilé ilé ju ọ̀pọ̀ rẹ̀ ó dàbí pé èèyàn mẹ́wàá wọ́ nínú ilé tí wọn bá lọkùnrin kan bí èèyàn mẹ́wàá ara tí wọn ń pè lẹ́rù. àwa ti ra o tún wí ìwọnú egun ara ni. àwọn yìí kò tán tí orílẹ̀-èdè ti ń gbẹ lára rẹ̀. wọ́n ṣèṣì fọwọ́ yóò yàn lẹ́nu o. dípò ẹ̀wọ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ń bẹ ní ọtí ẹ wá fa fàájì kan ẹ̀rẹ́ mi àdìgún ọlọ́nu. tó bá ti kú sí ọlọ́run wọn gbé ọ. mi gbọ́dọ̀ fẹ́ ìpínlẹ̀ wọn yàn yàn dáadáa. má dùn ún o àti ra. ara àwọn àṣẹṣe tí mo ní bẹ ní ìwé ìgbìmọ̀ ọ̀ràn bàbá mi kánú rẹ̀ ó kú bẹ́ẹ̀. lẹ́yìn lágbára apá ti ra ó pọ̀ lóògùn ilé ilé. Bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi lórí ọkọ mi ẹ gbà mí. ó ti tó ó ti tó jókòó jókòó ẹ má jẹ́ jókòó ẹ jẹ́ wà báyìí bàbá ẹ jẹ́ wà báyìí jọ. ó ti sádọgba ọgbà di dandan kó gbà ọ ah. jókòó. kí n jókòó. jókòó kí ló ṣẹlẹ̀ ah. kí ló fòmijé lójú omijé tí mò ń wò yìí ń béèrè àánú rèé. ọkọ mi ọkọ mi ṣẹ̀rí àwọn àti tọ́jọ́ ń ṣiṣẹ́ àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ ọlọ́pàá ti kó wọn ṣe ni mo ń para police station lójoojúmọ́ lójoojúmọ́ ẹ wo ẹ wá mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí ti dájọ́ kú fọkọ. ẹ̀yin arábìnrin wọn kò a máa lápèjúwe iṣẹ́ ìwo lọkọ rẹ̀ ń ṣe kó tó di pé ó bọ́ àwọn tí wọ́n kó wọn. egbògi olóró ló ń gbé káàṣà egbògi olóró <laughs> ládùn gbogbo iṣẹ́ tí ń bẹ nílùú yìí. àkùrí bẹ́ẹ̀ ni èyí burúkú jù ẹjọ́ ẹ̀kọ́. àtijọ́ àti mu ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àtijọ́ àti mu ni bàbá ẹgbà mi ẹ̀ ṣàánú mi. lóòótọ́ nínú oògùn ojú wa láti mọ̀ jẹ. owó tọkọ mọ̀ ní kọ́kọ́ lọ́kùn tàdá lẹ́yìn. ọ̀dà ohun tá a ṣe rèé ǹjẹ́ ẹ ti láǹfààní àti ṣe abiyamọ rí. àti bímọ àti bímọ àti bímọ kan. ìyẹn tiẹ̀ dá ẹni tó gbẹ́ kòtò gbẹ́jìn ah. ẹni kò sí ní òsì dálápá ah. níbi tá a fẹ́ gbòbì sí òbí tí nalẹ̀ wù bẹ́ẹ̀ ká tún díẹ̀ ṣe lókun kò ní sàǹfààní fún ọmọ láti lè bímọ mọ́nú ayé yìí eh? bẹ́ẹ̀ ni mo wí fún ọ nítorí iṣẹ́ tí mo fẹ́ fi yọkọ rẹ kúrò nú àjàgà yìí fi kan dì kan ni. ah dárò kò sì ń ṣèlérí fún un pé ọkọ rẹ ó fún òun àhámọ́ tó wà tó bá ti wá kúrò wá tiẹ̀ ẹgbìyànjú kẹ wá rí mi wọ́n gbọ̀n ìṣẹ́ àtòṣì tí ń bẹ lára yín kúrò wọn ò jò ní dúró fún yín oyan pẹ yóò wà bọ sí yín lẹ́nu ẹ máa sọ pé ò ní dúró ẹ máa ṣe. ìwọ lọ́hùn ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ò mo fẹ́ máa lọ ṣe ń sìn ẹ wá dúró àwa tí wọ́n mú wọ́n ti pa àwọn kan wọ́n ti dẹ́ wọn gbére fẹ́ lómi lẹ́yìn tó tẹ̀ wá filẹ̀ gan sìn ibo gan ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé mi mi ò mọṣẹ́ télọ̀ ṣe mi ì mọ ti kápẹ́ńtà ṣe kí ni mo fẹ́ ṣe báyìí wọ̀ lọ ọmọ ni mo bí kalẹ̀ yìí kí ni mo fẹ́ fi tọ̀ kí ló mo ní lọ́wọ́ ah ó lágbára o ó lágbára gan-an ni o. jọ sọ fún mi kí lòun rò ń bíbà tó wá dá dúró sí bíbà ní ìwọ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó máa yin Ọlọ́run lógo nínú gbogbo ẹ̀yin tí wọ́n kó pátápátá ìwọ nìkan ni wọ́n dá sílẹ̀ nínú ah, sọ fún mi àwọn tí wọ́n dẹ́wọ̀n gbére fún wọ́n wà nínú wọn àwọn tí wọ́n dá ọjọ́ òkú fún tó ti pa ti ẹni wọ́n wà nínú wọn nínú gbogbo yín wọ́n wá dá ìwọ nìkan sílẹ̀ kò yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé o rò pé mímọ̀ ṣe ẹ̀ ni. lóòótọ́ mo dúpẹ́ kódà kan kò yé mi bó ṣe fún mi sílẹ̀ hmm. but just imagine fúnkẹ́ la fi sílẹ̀ tó wà nílé mm-hmm. jọ̀kí ni mo ní lọ́dún ẹ̀ tó iṣẹ́ olúwa lọ́wọ́ mi sí where do I start from ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ hmm. just come to think COVID. it báwo mo fẹ́ ṣe look at you kí ni mo ní tí mo fẹ́ fi gbọ́ ẹ kò sí kankan lọ́wọ́ mi mọ́ so ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó fún mi ní concern gangan nìyẹn má jẹ́ kí n pè ní aláìmoore ọlọ́run tó fún wa ní fúnkẹ́ ó ti mọ nǹkan tó máa jẹ àti wípé ṣó mọ nǹkan tèmi fúnra mi ṣe tó fi ẹ́ sílẹ̀. kí ló ṣe. Hmm. <laughs> kò lè yí ẹ. ara fún mi. àbúrò ìpínwọ̀ nìkan ló dá sílẹ̀. ó yà mí lẹ́nu. Hmm. kí ló ṣe. má wọ̀ rẹ̀ tẹ̀lé mi. kí a lọ. la lọ ṣàtẹ̀lé mi. yorùbá sọ wọ́n ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀ àgbàbà jẹun ọmọdé tó bá sì mọ clipper àtúnṣe ìyẹn àbábàbà jẹun sórí arábìnrin yìí olójú ẹgbẹ́ arẹwà tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí ó ti mọwọ́ wẹ̀ ó bá ruwa ìjẹun ìwọ ló wá kù sí lọ́wọ́ kó o mọ clipper àtúnṣe kó o lè bàbá bàjẹun nítorí olórin kan kọ ó ní tíná bá ń jó ṣó lè dúró bójò bá ń rọ̀ ṣó lè dúró tọ́ba ká mi lórùlé ṣì wà dúró tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ sí wọ yìí arábìnrin rẹ̀ yìí ó dúró aya rèé lẹ́ẹ̀dẹ̀ ọkọ irú wọn ló ń pẹ́ lẹ́ẹ̀dẹ̀ ọkọ mo wá ní fẹ́ kó obìnrin títí kò fojú lórí rẹ̀ gúngi àbí ohun tí mò ń sọ yìí. ẹ o bàbá ní àkọ́kọ́ mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. ọ̀kàrẹ̀ mo rẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi náà ó ṣe mo dúpẹ́ bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹ sọ wípé ọmọ tí ó bá mọ clipper àtúnṣe ó máa bá bàbá jẹun bàbá mo mọ clipper àtúnṣe hmm. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ kí n bá bàbá yín jẹun hmm. ipò tí mo wà yóò tẹ̀ mí lọ́rùn ẹ sọ mí dọkùnrin àbí. wo ibi tó dé yìí ibi tí wọn ti ká gbogbo àrùn kúrò lára ẹ rèé ibi téwé ti ń jẹ tóògùn ti ń jẹ rèé ewé ń jẹ òògùn jẹ òògùn tí ò jí ewé ẹ lókun kan ewé kan ni mò ń pè ìgbèwé ní jẹ́mi lójú ọlọ èmi lọ́lọ́ fi lọ́ọ̀gùn èmi látàrí ìfidóògùn èmi làdó òkó ògùn sí èmi làjà àtọ́jú ògùn sí dọmọ ẹni torí tá a bá dàgbàdàgbà títí débi bàtí onírù ọmọ ẹni là á fà fún àyìn ni wọn ti kó gbogbo àrùn tí ń ṣe ọ àìlè lówó lọ́wọ́ àìríjẹ àìrímu àìbẹbẹ pé wọn kà kúrò tó dèèyàn la àbọ̀rọ̀ mi yìí bá a ti wáyé páàrí láàrí kí ni bẹ níwájú rẹ yìí ó jọ ìkòkò ó tún wá dàbí odó. <laughs> odó kòkó òun là á pè é odó tá a fi dé gbogbo ọ̀tá àìríjẹ àìrímu tá a fi dé wọn mọ́lẹ̀ pérégidì bẹ́ẹ̀ ni bó ti wọ oníṣẹ́ tí ń ṣe ohun tó dó bá ti dé kan kò tó rọrùn mọ́ ìkòkò ni yóò jẹ́ kí ìrètí ẹ kó ọ lọ́wọ́ àti táyà rẹ lẹ́wàá máa ṣe yùngbàyùngbà <laughs> mú ohun tí ń bẹnu ẹ̀ mú lọ́wọ́ mú lọ́wọ́ hmm? ohun tí ń bẹnu ẹ̀ mú lọ́wọ́. Ah. Ah. <coughs> mú lọ́wọ́ kò sí ohun tí ó ṣe mú. Ah. ó kárí ohun tó mú dání kí ni wọ́n ń pè é. Ehm, ṣẹrẹ. ṣẹrẹ ìgbà tá a bí ọ sílé ayé elédùnmarè tó ṣègbín ẹ tó ṣẹ̀ṣẹ̀dá ẹ ó ti mọ ohun tó yà tó ayé ó ayé tán òbí tó bí ọlọ́mọ wọn sọ ẹ láníṣẹ́ rẹ èyí nítumọ̀ púpọ̀ àníṣẹ́ rẹ èyí túmọ̀ sí pé bó ṣe máa ṣe gbogbo ọ̀tá rẹ lórí nípinnu ó yá máa mìíràn ọ̀sán pọ́n gan nígan ní awo ayé òdìdì mọ̀dé awo òde ọ̀run làwọ̀ràn lawo fún ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lawo ẹsẹ̀ òbídìpọ̀ lẹ́gẹ́lẹ́gẹ́ lawo ẹni mẹ́rin ọ̀run tún ayé àdúgbò jíjẹ gbéná jẹ sọgidérú lawo ẹni mẹ́rin àjìjà olù ọ̀tàpẹ́tẹ́ ní sawo inú omi rà wẹ́dùdùn ní sawo lẹ̀ ewé ní sọmọbìnrin owó ní sọmọbìnrin. fastest ones win fún mi àmọ́ ìgbà tí wàá farabalẹ̀ gan

àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó fẹ́ kọjá òye mi ni ó fẹ́ kọjá agbára mi ni ẹ́ àwọn tá a jọ ń ṣiṣẹ́ ti gbé fún kí ọmọ mi lọ apátìrà ẹ má wò mí ràn báyìí ẹ má ní kò sí nǹkan tó máa fi mí ṣe o ọmọ kan tí mo bí láì lọ́rùn nìyẹn o. gbogbo wọn ni wọn ṣòfò dànù ni wọn bá ti gbẹ ọgbọ́n báwọn wọn pè lò kankan fún wọn sínú owó owó mi yóò dùn náà owó tó gbìn ní ọ lọ́wọ́ tí wọn bá ti gbìn ní ọ lọ́wọ́ báwọn odundun àkókò jẹ kòkòrò ní omi wọn lọ rèé sígbà mi bẹ́ẹ̀ ni omi tó ẹ máa gbé ìbọ̀kọ̀ fún mi tí máa fi sínú owó tí n bá ti gbélé wọn lọ́wọ́ wọn lọ kú dànù ni apatira ah, buhari wọn tí mo wá ń wọ̀ lọ yìí gan. tí tí ó ṣe ọ bàbá mò ń ṣojú bí ajá tó wọlé ẹkùn lọ̀rọ̀ yẹn fẹ́ rí o. kí n mọ pọmọ akínní mi wọn gbọ́dọ̀ sójú. àníṣe ah. ah. ah, rẹ àṣẹ <laughs> eh. ojú ni ẹ you are such a coward you don't have any guts at all. <laughs> so ìwọ lè máa wá sọ̀rọ̀ báyìí àbí all right all right all right àná ti tó oh, no problem kò sí wàhálà once tó ti gba one time sí wa tó ti sọ pé ó wá complete i mean kí la tún fa wàhálà fún ok drive straight wá sí ìsàlẹ̀ gbọ́nọ́gún good good wá ti bá èèyàn wá ń bẹ̀. yes once we have taken our attempts i mean why. <laughs> yes um, give and take ló láyé wọ́n sì wọ́n ti gba times ti wa kò sí wàhálà mọ́ so bó ṣe rí nìyẹn yeah have a wonderful day <laughs> ojú ọkùnrin ah, eh. àníṣe rẹ alówó lódù bí yèrè alówó ńlẹ alóògùn nílé ìpamọ́ tó gbé orúkọ tó rẹpẹtẹ. kí ló dé tójú ẹ̀kọ́ rẹ lọ́wọ́ báyìí. àìsí àwọn yorùbá bọ̀ wọ́n ní apani kì í fẹ́ kí wọ́n gbé dàgbà wájú òun kọjá. exactly bẹ́ẹ̀ anyway wọ́n bá nìkan lọ pé bó ti ń rí wa bó ti ń rí nìyẹn owó wa la wà á gbà wíyá pèsè àmàlẹ́. You're right here with me, confirmed in dollars. In dollars. Good. And Sherry. Ṣé wọ náà ti rí báyìí? Ó ti gbà nísìn wípé ẹyẹ jẹyẹ lọ. Èèyàn jẹ́ èèyàn lọ. I am your father. Boys, I release someone. That's Aníṣẹ́rẹ́, àwọn ọ̀dẹ mú níjà ọ̀, àjọ ṣe náà ni. Ọ̀rẹ́ ni wà náà, àjọ ń ṣe ní five and six. Tí olùṣe tiẹ̀ ò bá ṣe arágùn ò lè rí jẹ náà lọ títì bẹ́ẹ̀ owó ló ń bójú ọ̀rẹ́ jẹ o ìwọ ló sọ̀rọ̀ àná di bá mi ìkìlẹ̀ tó mọ̀ but all the same we're still together ilé ti lọ káńtà ẹ̀kọ́ ti lọ àá tún continue. Daddy. Let's go. Let's go. Everybody answer. Answer. Uh, Gòkè. Sà. Fíìlì. kí wòlíì lè pa wọn báyìí. what's wrong with you ṣé mo jẹ́ babaláwo ni àbí mo jẹ́ pásítọ̀ tí mo máa lókùtò pa wọn. are we not here together. we are sir ó lè jẹ́ wọ́n pọ̀ ẹ̀sán ara wọn. you are not talking. okay ẹ ẹ mọ̀ tó mọ̀ ṣẹlẹ̀ gbọ́dọ̀ jẹ́ kẹ́ fi ọ́fíìsì so that one lè gbé ambulance wa. kí ló sọ fún ṣẹlẹ̀ ṣó mọ̀ pé ìgbà tí mo wà ní ibi tó gbé mi lọ yẹn mo kẹ́tù mọ̀ wípé àwọn rival daddy àwọn lọ yẹn. possible. ah ó possible torí ìgbà tó fi ń mèkọ́ tó ń béèrè fún ransom ibẹ̀ ni mo ti fetí kọ́ tí mo ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ. Are you serious? Yes. Oh my God abájọ náà. kí ló ṣẹlẹ̀. Ah, ṣé wọn pé gbogbo time tí wọn kidnap ẹ uh-huh. mo ní láti lọ bá dad. mo dẹ̀ mọ bí mo ṣe bá wọn sọ̀rọ̀ bọ̀ wọ́n kàn tiẹ̀ tèkẹ́ láìpẹ́ láì kò sí nǹkan kan kí n má wọrí àwọn máa sọ ọ̀tẹ̀ a jẹ́ pé wọ́n mọ àwọn tó ṣiṣẹ́ oh, oh god bọ́ bọ́ ṣó mọ̀ pé ọ̀tọ̀ làwọn tèmi ń rò sí ṣáá yes mo ní rò pé àwọn àwọn tá a jọ ń ṣe politics náà ń ṣe rékéré tán kidnap ìyàwó mi ọkàn mi ò balẹ̀ pé kó má tiẹ̀ lọ ṣe ṣíkúṣe fún ẹ so àtọ̀dọ̀ dáàdì ló ti wá. peter fojú sí. ọ̀nà gbàgbé o babe listen torí ọlọ́run as it is now o ní láti wà very very careful mo máa ń wà kẹfù. àná bọ̀ṣọ́rin ẹ̀ ṣọ́ọ̀bù ṣe máa máa jáde bẹ́ẹ̀ bóyá kó mọ mo mọ̀ kó n ṣọ nírìnkùnrin but i'm just telling you. torí gbégbà tó fẹ́ di pé ọmọ ti di táwọn máa fi play game táwọn máa fi béèrè ransom èèyàn ní láti wà kẹfù wọn nìkan ní ẹ lọ́wọ́ mi. I send it to you. You promise? I promise. Okay, then mo rò pé o máa sọ fún mi sí pé o tún lè lọ lé mi tó bá ti dọ́là a ní láti lọ rí dókítà kan lè ṣe tẹ́sì fún ẹ pẹ̀lú gbogbo nǹkan tó ti go through mẹ́yìn. jọ okay thank you i love you. a ní sẹ́rẹ́ ọ̀tán ṣé n tó fọ̀sẹ̀ méjì parí fún mi rè ká tó rọ́ṣẹ̀ méjì míì ilé ò ti dúró. <laughs> Ah. àpàtìrà eh? ohun tẹ́ ẹ̀ ń ń jẹ ṣe ilé mi rẹ́ǹtì tí mo gbà fún yín tí mò ń sanwó yẹn kò tẹ́ mi lọ́rùn. tiẹ̀ ò ní ká ah. ọmọ ni ó. gbogbo tẹ́yìn gan ti dà fún mi eré ẹ̀ lẹ́yìn jẹ́ yìí ah. tí n bá tún ṣe jù báyìí lọ fún yín gan Ọlọ́run ò lè bínú sí i <laughs> àpàtìrà eh? ẹ pọ̀ lóògùn. ìjọ ń lójú tán <laughs> eh. o ti parí iṣẹ́ ìwé oògùn àbáláyé àwọn baba ńlá mi ń gbélé ọ lọ́wọ́ báyìí ni tó máa ṣàì tó bá wọn nú oògùn ń tí màá máa wẹ̀ nú oògùn èmi àníṣe rẹ alówólé alóògùn báǹkì <laughs> bàbá o apá ti ẹ pọ̀ léèyàn. abẹ́ẹ̀ máa wọkùnrin yìí sá <laughs> yóò fi nǹkan tó dáa tó dáa bá kìí jẹ́. bàbá bàbá ṣé mo ọ̀rẹ́ yín tó ń dúdú báyìí tó lómi lára báyìí. ọ̀rẹ́ mi. kí ló ń kọnu náà. ó dúdú báyìí ó lómi lára. ṣé ṣe màn. ẹ eh, màndánà. ẹ kí ló ṣe. ẹ eh! wò mí bí n bá gbá ọ nígbà tí báyìí ntọ́ ọ̀jẹ̀ lọ́mọ pọ̀ ó sì rí ọ̀dà ni màndánà kú ọ̀rẹ́ tèmi. mi ò fẹ́ wọn kankan ìròyìn ẹlẹ́jọ́ òsì tẹ́ máa gbé káàkiri kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ti máa wọnú. mandana àwọn eléyìí ò kí ń gbèrò ìyẹn lẹ́jẹ̀ mandana. Ah mo ṣe rí náà mo ṣe sáré bọ̀ ní kí wàá fi hàn yín ó yé mi náà lẹ́nu. wọ́n mọ̀ sí o òótọ́ lọ́rọ̀ àwọn àgbàlagbà wọ́n lẹ́yìn tí ò bá dàgbà kò sí bó ṣe fẹ́ jẹ́ kò ní kún kékeré ẹni tí ò bá sì kún kékeré kò sóògùn tẹ́ lè lò fún kò sí ilé adáhùn tẹ́ tẹ́ lè gbé lọ ifá ọgbọ́n kò ní dàgbà mandana àjọsọ báyìí àjọsọ báyìí mandana wọ́n mọ̀ sí o.

fẹ̀yìn ọ̀pọ̀lọ. ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe sùúrù náà ọ̀rọ̀ kan gbénú ìlú ọkàn mi tí mo fẹ́ sọ fún yín ẹ̀yin ó sì wù mí kí n ṣàlàyé ọ̀rọ̀ náà fún yín. kí ni nǹkan náà sọ. Hmm. mandana. bàbá. mandana. mò ń jẹ́. mandana. mò ń dá yín lóhùn tèje tẹjọ kẹrìndínlógún ọwọ́ fábẹ́ ṣe máa ń wí. ẹ̀mí ló mo pè é. ẹ̀mẹ́ta ni. Hmm. yóò wù mí kẹ́ fura o yóò wù mí kẹ́ fura nítorí pé pánsá ò fura pánsá já o àjọ òfurá àjájìn onílé tí ọba sì fura rèé o lè ní kóru wọn o ẹ má sọ fún mi pé gbogbo àwọn tẹ́ ẹ fẹ́ lọ́fẹ́ yín o ẹ má sì sọ fún mi pé àwọn tẹ́ ẹ ń wò lójú báyìí àwọn náà fẹ́ yín dénú. ẹ fura o mo fẹ́ kẹ́ ẹ fẹsẹ̀ ẹ̀yìn tilẹ̀. mo ti gbọ́. bẹ́ẹ̀ bá rìn sọ́tún ẹ fura bẹ́ẹ̀ rìn sósì ẹ fura kò sí bẹ́ẹ̀ èèyàn ṣe lóògùn tó láyé yìí tí ọba nífura olúwa rẹ̀ ó kùtù ẹni o ẹ dàgbọ́n. tòótọ́ àmọ́ mo fẹ́ béèrè o bóyá ṣé kì í ṣe pé bóyá ẹ rí nǹkan kan tẹ́ ẹ fi ń pòwe fún mi báyìí tẹ́ bá rí kẹ́ sọ fún mi. ẹ ṣeun ẹ kú làákàyè òye làgbà wò hmm. n tẹ́mi rí ẹ̀yin ò rí àkíyèsí tí mo ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun mo ní kí n sọ fún yín ẹ ṣáà ṣe bí mo ṣe ní kẹ́ ẹ ṣe ẹ dákun. ọ̀dà kò sí wàhálà ẹ kì í ṣe ẹwí náà kì í wá owó ṣe. ti fura yẹn náà. kókó ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ti ẹran ajiyọ̀ tí mo ní kẹ́ tètè mú wá ká lè tètè ṣe ní kíákíá kíákíá ẹ dákun ẹ dákun. owó náà ni màá gbìyànjú à á ṣe yẹn tàbá ṣe yẹn tán ti fura yẹn tó bá ní níta máa ṣe sí náà à á ṣe ẹ ṣe sá. ẹ dákun o. ó dá bàbá. ìfọsọ yín o. mo ti gbọ́. àmì o. ẹ ní kàgbákò. àmì. ah dandana mandana. <laughs> ọ̀dájú èèyàn kárí. <laughs> Ah! wọ́n ní ká wí fún ni ká gbọ́ àwa lára ká sọ̀rọ̀ fún ni ká gbọ́ àwa jèrò mo gbìyànjú fún ọ mo sì ń wẹ́rẹ́ pàkọ́ mo kì ọ́ lọ mo ní kó sọ́ra fún yàn mo pè ọ́ ní kọ̀rọ̀ mo pè ọ́ bàbá mo ní kó sọ́ra fún rẹ̀ ọ̀rẹ́ ọ̀dà ó lè máa wò wọ́n lójú báyìí kó o rò pé báyìí wọ́n fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ wọn ò fẹ́ràn rẹ̀ wọ́n ń tàn ọ́ òun rèé o ọ̀rọ̀ àgbà ni bí ọ̀sẹ̀ lówùrọ̀ bọ̀ pẹ́ bóyá àpàdà sí òun náà ló ṣe ọ̀dà ṣùgbọ́n tó pakúrúkú kan ò ní kánú ẹni pàkàlàmàgò kan ò ní kátù ẹni pàlékèlékè kan ò ní kátù mẹ́ta mọ̀nẹ́rà ìgbàgé rẹ̀ ó ṣe dáadáa sí mi bọ́ ọba wa kú tán tí mo sọ pé tiẹ̀ báwo lẹ́dùnmọ́ ló ń gbìmí lérè. èyí tẹ́ ẹ̀kọ́ mandala ẹ má sàtúkú yẹ o èmi ẹgbẹ́ ẹgbẹ́ bá ìkùlé mọ yẹtù tó wù mò ń bọ̀ wá bá yín wọ́n ti pa gbogbo yín lọ́kọ̀ọ̀kan bẹ́ẹ̀ mo sọ fún yín mandala kódà wọ́n ti lọ o. àwọn tó fọ́ mo mo jẹ bẹ́ẹ̀ gbà bàbá Anisero, Anisero. àníṣẹ́rò àníṣẹ́rò àníṣẹ́rò ibikíbi tó bá wà ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ́ wọ́tọ̀kú ẹ̀ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ àìsí ayé nígbè àìsí ayé nígbè bẹ́ẹ̀ yẹn bá ti ṣé ó dèrò ọ̀run àníṣẹ́rò ó ti ṣé lónìí. ọ̀pálánú mi òní náà ni kò ní dọ̀la òní ni wọ́n pa ọ́ à ní tẹ́lẹ̀ o ibikíbi bá wà ewé rẹ̀kúrẹ́kù kan ò ní fà kọ́kọ́ ọ̀nà ilẹ̀ kó tí ó ta à ní tẹ́lẹ̀ ọ̀yá bọ̀. igi oyeye ní gbapò ẹ̀ bá nà kú olúgbó ní gbapò mọ̀ pé ta ta ni sẹ́rẹ̀ mo pe ìwọ lọ́yọ́jú ta ni ọ́. a ní sẹ́rẹ̀ tó kù tó fẹ́ pa òun ìwọ lọ gba kú rẹ̀ kúlẹ̀. ló lọ gba àìmọ́ sẹ́kọ̀ ọmọ ogun ló fi kọ́ níbo onígbó náà òní ni wọ́n gbà òní ni wọ́n rọ̀ lọ sọ́run bẹ́ẹ̀ mo sọ fún ọ. èmi èmi ètí ẹ kí àwọn kì í sé náà àríra lẹ wọn kì í sélẹ̀ èwírí ojú ọ̀run wọn kì í sọ̀run ọ̀tá lẹ̀ pálálejò ń bẹ́hùn. lọ́lọ́gba bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ wá dùbú mi èmi agbẹ́lẹ́dàfá yóò wá jẹ eléyìí eléyìí yóò dìbò tèmi. òkú ìlàrọ̀ ìlàrọ̀ ni wọ́n sì kú rẹ̀ sí. òkú etí gbó etí gbó ni wọ́n sì wọ́n sí. ògùn ló pààyàn òkú etí odò etí odò ni wọ́n sì kú rẹ̀ sí. òkú náà afẹ́fẹ́ ní gbé lọ. ibi tó wà lọ wọlé sí mẹ́rin wọlé mẹ́rin. a ní lọ́dọ̀ pàṣẹ. aa èèwọ̀ òrìṣà ọ̀làgbàlú o ọ̀lẹ́rù lò ó ti tí a mìlú wò bí òjò àwọn ni wọ́n tẹ fọ́fọ́rún mi làbára gbẹ̀mìlẹ̀ gúnjọ́ tí wọ́n dín fọ́fọ́rún mi làfikọ́rún mi là ó kú rẹ̀mí lọ́wọ́ òdìkú bẹ́ẹ̀ bá lẹ́pàá mi wọ́n di àgbọn wọ́n ta yín tọdúndọdú wọ́n ta yín tìmútìmú wọ́n ta yín tẹnutẹnu àtàgbà ni wọ́n ti ta yín. báyìí sí mi àtàrà aláàkì ìtọ̀ tiẹ̀ dọ̀la ẹlẹ́gbìnà lẹ́wọ̀n kì í sọ tí wọ́n dijọ́ kejì ìjọba bẹ́ ginigi rúwé ìjọba bẹ́ fọ̀nà ni fọ̀nà rù. ọ̀rọ̀ àgbà kékeré tí a fọ̀n mhm. ilẹ̀ ni wọ́n ń sùn. wọ́n lọ náà. ta kútùkùn rẹ lọ́nà tó bá tan yé wa ọ̀tún. àtàkóró wọnú àdó. wọlé. kí ló mọ̀ tí ń bọ̀ kí tó kí ló ṣẹlẹ̀ kí ló kú ṣe kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló tó tó oh my god. Again. Ah! Sorry, sorry, sorry, sorry. Sorry, Bella. Come on, Susu. Stand up, stand up. Sorry. Ẹ sà, tí mi bá ní parọ́ fún yín, ó ti sú mi. Mo ti rò sọ́ọ̀tún, mo ti rò sósì, mo ti wá béèrè lọ́wọ́ ara mi ṣó yẹ kí wọ́n á sọ fún yín ṣá ọmọ kan òun náà ni pé ọwọ́ tó bá ṣàn dùn èèyàn ṣáà ní fi bàbá aṣọ ẹ̀yin náà ni mo gbọ́dọ̀ wá sọ fún. ẹ yẹ kó o fi tó tó ṣe bí òwe sí. tó tó ṣe bí òwe sí. wọ́n wọ ẹ go ahead. ẹ sà fúnkẹ́ tún ti bẹ̀rẹ̀. kí ló ṣe fúnkẹ́. lánàá ni fúnkẹ́ bẹ̀rẹ̀ sí ní pariwo inú òun inú òun mo dẹ̀ rọ́ọ̀ṣẹ́ lọ sọ́sítù ṣe mọ̀ pé gbà tí mo máa dé hospital tí dókítà wọn ṣe test wọn sọ pé oyún tó ti bàjẹ́ lára ẹ̀. oh god oyún tó bàjẹ́ lára fúnkẹ́. ó bàjẹ́ lára fúnkẹ́. Ah. mo dẹ̀ láti máa wò pé fúnkẹ́ ṣe kò sí nǹkan mi bẹ́ẹ̀ oyún ẹlẹ́kẹ̀lẹ́ ló ń bàjẹ́ lára ẹ̀ yìí ó dẹ̀ jókòó tẹ́tẹ́rẹ́ náà bí ẹni pé nǹkan nǹkan tó normal ni mo dẹ̀ sọ fún dókítà pé àbí nǹkan kan ń ṣẹlẹ̀ ni ẹ ṣe test fún ìyàwó mi kẹ ṣe test fún mi a ṣe lọ́dọ̀ family doctor wa ó ti sọ pé nǹkan kan ò ṣe wá a tún lọ rí dókítà mi náà wọ́n ní kò sí nǹkan kan tó ń ṣe nìkan kan náà àwọn méjèèjì dan kí wá ló ń ṣẹlẹ̀ kí ló ń boyún jẹ́ lára fúnkẹ́ fúnkẹ́ sọ fún mi pé òun mọ̀. ó ti tún béèrè lọ́wọ́ ẹ̀ pé kí o fúnkẹ́ àbó ní ọ̀rọ̀ kan ìdílé tó fẹ́ sọ fún mi ni bóyá ó ní nǹkan kan tó yẹ kí n lọ ṣe sódà má lè lọ ṣe ó ní kò sí nǹkan kan kò sí nǹkan kan oyún oyún ẹlẹ́ẹ̀kejì ló bàjẹ́ lára Fúnkẹ́ yẹn. ó ga dẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Ọlọ́run ah, oyún ẹ̀kejì ló bàjẹ́ lára ẹ̀. kí ló ṣe Fúnkẹ́ tó fẹ́ mọ́wọ́ ìyá ẹ̀. sá kò yé mi sá. ẹ̀ẹ̀mẹ́jọ lóyún bàjẹ́ lára ìyá Fúnkẹ́ kó tó di kó wá bí Fúnkẹ́ tí wọ́n ń wò yẹn lẹ́ẹ̀kẹsàn-án. ah kí ló fẹ́ fi gbogbo ọjọ́ ìyá ẹ̀ fún náà. sorry sorry sá. ẹ̀ẹ̀mẹ́jọ lóyún bàjẹ́ lára mọ́mì Fúnkẹ́ tó jẹ́ ìyàwó yàfúnkẹ́. ìkúnlẹ̀ kẹsàn-án náà fi bí fúnkẹ́. yes ọwọ́ ìyá ẹ ló fẹ́ mú ọwọ́ ìyá ẹ ló fẹ́ mú nìyẹn o ó ti di seven báyìí jẹ́bi ló ṣe máa kẹyọ kan so lápá wá ṣe dìmọ́lẹ̀ kẹsàn-án ó gbọ́ ó gbọ́ òbí ìwọ gan ló ń fà á yorùbá sọ pé díẹ̀ ọmọkùnrin ò tó díẹ̀ ọmọkùnrin ò tó ṣó ti yẹ kò tó kúrò níbí lẹ́nu mo máa wọlé máa bu ẹbu fún ẹ mi rò pé ẹ need sir. a ah, ó need. ẹ jẹ́ kí mi máa lọ. máì tí ì lọ tí n bá bu ẹbu yẹn fún ẹ tán tí wọ́n bá bù sọ́wọ́ òsì fúnkẹ́ náà bù sọ́wọ́ òsì ẹ wá múwèé yẹn tẹ síwájú báyìí ẹ máa pọ̀fọ̀ yẹn tẹ̀lé tẹ bá ti lò tán tí wọ́n dà sọ́hun tó fi tẹ́lẹ̀ sìn tó ti tí wọ́n náà sìn sọ́hun ẹ wá wọlé ẹ wá bẹ̀rẹ̀ táwọn yìí tí yẹn bá ti wáyé kò tún ṣẹlẹ̀ mọ́ ó bẹ́ẹ̀ lèmi ṣe ń fọkàn sí wẹ́rẹ́ la máa gbọ́ ó ti fẹ́ máa lọ dúró kó mú nǹkan ó wà ókè òun ti júlẹ̀ àná ni. Kí ló ti ń dúró ṣe? Nítorí ibo ló fẹ́ kí n lọ jọ. Ibo ni mo fẹ́ fọlọ́ òun nílé bàbá mi. Màá tẹ̀ mọ́tò, màá tẹ̀ mọ́tò. Jọjọjọjọ. Kí ló ń bá ọ̀rọ̀ náà bá ṣe rí? Àfọ̀. Màá tẹ̀ tí kìtì sí. Ògbọ́n mo bẹ ṣe rí wà No, ni lọ́sẹ̀ nǹkan mi ọ̀rọ̀ mi wà nù òròyìn àti ẹni lọ́sẹ̀ ìgbà tó bí mi wọ́n bí ẹ mọ́ mi ni no mo kàn fẹ́ mọ̀ ni ó lè sọ fún mi pé kí n jọ kí n jọ no kò ṣe àṣì fámìlì náà ó ti sú mi bí tajọba dé mi ò ṣe mọ́ mi ò ṣe mọ́ mama sọ fún mi pé kí ni sùn ṣé o mọ iye oyún tó ti bàjẹ́ lára ẹ oyún méje for that matter oyún méje ìwọ nìkan òwò ọlọ́run ọlọ́run aṣọ oyún mi fún ẹ o rò pé mi ti mọ̀ o rò pé mi mọ̀ bàbá ẹ ti fúnra ara ẹ fẹnu ara ẹ sọ fún mi wípé ìkúnlẹ̀ mẹ́sàn-án tó bí ẹ wọ́n ló di kẹsàn-án so èmi màmá mo máa wé ìtàgé ara mi màmá wé ìtẹ́nájì mi màmá wé ìsìsfàm mi màmá màmá fún ẹ lóyún ó máa bàjẹ́ mi ò ṣe mọ́ o tí ì ṣe wà ní mi ò ṣe mọ́ kí ni. ok ó ti yé mi náà nísìnyí máa gbọ́ máa gbọ́ kò sí nǹkan tèmi àti ẹ lè jọ sọ wọ́n bàbá ẹ̀ bọ́ ṣe wà yẹn àìmọye ọ̀nà náà wọn náà ṣe jẹ́ kí wọ́n ṣe fún mi ń pòsì torí bàbá ẹ̀ àwọn èèyàn lè bọ́ọ̀tù mi torí bàbá ẹ̀ kọ́ ìwọ bàbá ẹ̀ ò dáa ìwọ bàbá ẹ̀ jẹ́ ká ṣe ìjókòó jẹ́ ká ṣe ìjókòó ká jọ sọ ìwọ náà wá jọ torí ọlọ́run jọ torí ọlọ́run jọ létí tí mo fẹ́ kó ṣe ni kó tó bá ti délé yín àmọ́ wá jókòó sọ lẹ́yìn bí ọdún ah! ọdún mẹ́wàá. Ah! ẹ ṣe lóòótọ́ ni. bẹ́ẹ̀ ni dáàdi níṣẹ́ lọkọ mi lé mi jáde kúrò nílé ó kó gbogbo ẹrù mi báyìí ó kó síta ni ó ní kí n máa lọ ó nítorí pé orúkọ bàbá mi kò dá nígboro òun lórúkọ yẹn ń dojú ti òun káàkiri kódà gan ní pátì tóun wà ó sọ fún òun pé orúkọ bàbá mi ò dá rárá níta ó ní àbàwọn tó wà lára bàbá mi ó ń ta àbùkùn bá òun. àbàwọn tó wà lára tèmi ó ta àbùkùn bá òun kó tó sọ nìyẹn. bọ̀dé ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni. <laughs> àbí irú àbùkù wo lélẹ̀ ẹ̀jọ̀ irú ìsọ́ọ̀tì wò rèé náà bọ̀dé sọ irú nǹkan báyìí yẹn sí èmi ike pátì tóun wà àbàwọn ara tèmi ó ń ta àbùkù bá òun fúnkẹ́ ẹ̀jọ̀ ṣé mò ń jalè ni àbí mò ń yàgbé sára lọ́kí wàá nìtumọ̀ nǹkan tó sọ yẹn nǹkan tó fi kẹ́rù ẹ̀ síta nìyẹn ó lóun ò ṣe mọ́. ẹ wò mí o ṣe ti rí gbogbo bó ṣe ń bọ́lẹ̀ tó ń fò sókè tó ń fò sílẹ̀ ńjọ́ kìíní àná tó lóun fẹ́ fẹ́ ẹ tí n bá ní kò sáyè sí àbí pé mi ò gbà á dàbí pé bóyá pé ìkà ni mí ìgbà tó wá lé ẹ yẹn ṣé kí wọn kí mò ń ṣe lé ẹ nílé ìtọ́dọ̀ tiẹ̀ yẹn ilé kan ló tún máa wọ̀sán ni òun ká ní tiẹ̀ ni ọlọ́run máa tẹ́rọ̀gì fún wọ tó ti yé àbíbọ̀dé yẹn kọ́ ẹ̀ẹ́ ìwọ ti ń fọ́lì lọ fàbí mo ń bá ẹ sọ òun òun ṣojú kórókóró ẹ a máa ṣe nǹkan o tó bá lóun ò ṣe mọ́ ṣé òun ní rẹ́ lómìn ni ṣé òun lọ lọ́hùn ni àbọ̀kọ̀ kò rè jìrìn ẹgbẹ́gbẹ̀rún ẹ̀ máa lọ mo láwọn ọ̀rẹ́ tá a jọ ń rìn tó jẹ́ pé èèyàn gidi dẹ̀ ni wọ́n wo bí má torí yẹ kó kárí bọ́dú rárá o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ fúnkẹ́ tó bá lóun ò ṣe mọ́gbè jùlẹ̀ nígbà nǹkan tó sọ òun kò sínú àbí o sì nífẹ̀ẹ́ màá ní mo sọ tèmi fún ẹ èmi o àníṣe rẹ alówólé alóògùn báńkì tí báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà o tí wọ́n bá lọ sì fẹ́ tẹ̀lé lọ kú sí lọ́rùn kò tẹ̀lé ó ti yẹ èmi ò ní sọ jù báyìí lọ àkárìbọnú bí ejò ìwọ ló mọ̀. àníṣe rẹ àníṣe rẹ jọ tí Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo gan ni mo ṣe é kò tí ì yé mi ẹ̀ṣẹ̀ tí mo ṣe é sọ fún mi kí ló ṣẹlẹ̀ gangan náà ẹ eh, nígbà tó yàwó ẹ wà láyé ó ní mo rò wípé yá ń torí ẹ ní bákan nígbà tí yàwó ti wá kú náà ń sìn nǹkan kí ni mo ṣì ń dúró ṣe ń bí gbogbo nǹkan tẹ̀mí ẹ̀sẹ̀tì ni wípé ṣe ló ó yẹ kó ní kí ni ṣòun lé ni ah, kò yẹ kó bàbá mi wá bíbá ẹ mọ́ ó yẹ kó ti ní kí n kó ní ṣòun lé ni ìyàwó ẹ ṣáà ni mo jẹ́ kì í ṣe pé òun yọ mi fẹ́ pẹ̀lú bí mo ṣe ń sọ̀rọ̀ òun tó náà bó ṣe yí mi sébè ló yí mi sí poro kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣẹ̀ ẹ́ ni. òbí ṣé ó ráhùn kan tí ó máa ń yẹ ó máa ń pọ̀ mọ́ nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ń sìn ìwọ ń jẹ́ kó yé mi pé wọ́n ń já fún ráìtẹ̀ ṣebí tó tèmi náà dẹ́mọ̀ pé ráìtẹ̀ ni àmọ́ àwọn kankan lélẹ̀ sórí tí nǹkan mi bá ṣẹlẹ̀ ńgbà mi bí mo sọ fún ẹjọ́ náà pé kó jẹ́ ká máa ṣe sùúrù téèyàn bá ti ṣe sùúrù ayé máa sọ lẹ́nu ni ṣó ti yẹ ìjọ wo nìyàwó mi yẹn ṣe kùnà ẹ kí n wá gbé ẹ sìn kí ni mo ti gbé ẹ wọlé ṣáyò nífọ̀ wọn ní sèmi àti ẹlẹ́nu ṣé wọ́n ní wọ́n ní máa sọ wá lórúkọ tí ìyá àti bàbá ò sọ wá ṣé wọ́n ní fi wọ́n ní fi táàgì mi àti ẹ̀ <laughs> ìfẹ́ kò ṣe sùúrù ṣé ti yé sùúrù tí mo ní kò níyẹn náà òun náà ló ṣì máa máa ní. tí wọn bá ń rọ ọ̀rọ̀ ayé ayé ayé mhm. ayé ayé ayé wọn ò ní jẹ́ kéèyàn ṣe kàn téèyàn fẹ́ ṣe o ẹ má sọ pé ayé kí láyé fẹ́ sọ kí láyé fẹ́ sọ ló ń sọ ẹlòmíì di nǹkan míì adé fẹ́ra wa ti pẹ́ kò ṣe pàṣẹ bẹ̀rẹ̀ ń sìn ó lè máa ń wùn sọ kan bọ̀tẹ́mi àtẹ́lámọ̀ pé àtijọ́ wà tipẹ́ lónà ṣé ó ṣe máa jẹ́ pé kọ́tẹ́ yìí obìnrin bá ti fẹ́ òun náà lè gbọ́dọ̀ fẹ́ lẹ́ǹkan náà ẹ òbí tèmi yé mi tèmi yé mi bí mo ṣe sọ fún ẹ tó bá ti tásìkò láti jẹ́ ká lọlé a máa jìjọ lọ o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ báyìí ká máa ṣe kọ́lá gidi náà o ti gbọ́ o ah, ti gbọ́ hello ẹ̀hẹ́ ta ni ẹ ń gbọ́. Ah. ẹ kí ló ṣẹlẹ̀ báyìí mo ti ń bọ̀ mo ti ń bọ̀ ẹ mo ti fẹ́ máa bọ̀ báyìí báyìí báyìí ṣé kò sí ṣá mo ti ń bọ̀ mo ti ń bọ̀ kò sí bọ̀ bọ̀. ẹ̀yin tí mo fẹ́ bá sọ̀rọ̀ ah, ọjà tẹ̀ ń gba owó tí fẹ́ máa kọjá lẹ́bù láìbù yín o. ìyọlá jẹ fi ẹlẹ́jà rè. kí ni. ẹ bọ́ lẹ̀ ń bẹ̀ ṣé wọ́n ju tèmi tẹ rí yìí wọ́n lè gbẹ́ni ti gbẹ̀yẹ̀ bọ̀. ọlọ́mọ mi ò fọ̀ ọlọ́ọ̀ bébì màmá eléyìí kéré eléyìí à ń gbélé tó ju eléyìí sí o màmá tẹ bá tẹ bá di smoke àwọn máa fà yín pa báyìí wọ́n máa fà yín pa tán. ìyálà ìyá yín gan ò lè fà mí tí mo ṣe wà. Ah. yálà jẹ́ ah. ah, ẹyin báwo má lọ máa wá o. ẹ gbà mí ẹ máa wá àwọn ọmọ yìí ṣá ṣé ẹ mọ ọkọ tó wà ní kinní yẹn ṣá. ẹrù tó jowó ẹ lọ ni ó kọjá lẹ́bùn yín. ẹ ń sọ̀rọ̀ ọjà ẹ sọ̀rọ̀ ọjà kí ni mo fà mo gbé india loud. ọlọ. wọn send ọjà sí láti australia. ẹ jẹ mi. ṣé bébì. ẹ wá ń sọ̀rọ̀ ọjà ó yẹ wàá ẹ kí lélẹ̀. ó lọ fà ní. ẹ jẹ́ gbé yín débẹ̀. jẹ́ kán mọ̀. Ah, ah, ah, mama lọ pariwo ẹ. ó ṣe mọ̀ mi. Yeah jẹ́ kàn mo sa fún yín rẹ ẹrù tó gbà yẹn eh, jẹ́ kó sẹ̀ ń gbà yẹn tó bá sẹ̀ a máa wo yín ó yẹ ṣé wọn náà máa gbé yẹn mu ni kò jẹ́ kari rí dọ́ta máa pa ká fi ilẹ̀ ẹ̀yin bá wo eru tó wà nú ẹ ẹ̀mí yín ò gbé mo sa fún yín mi já yín tán tẹ́lẹ̀ ṣá. máa borí ìdè lé ní ṣá. sọ ẹ lẹ́yà. Bàbá yìí kí lè rí ẹ. Wọ́n á gbé yín débi bẹ́ẹ̀. Ẹ ṣáà máa wò rẹ̀ máa jáyé lọ. Ìbẹ́lẹ̀ mọ́. Yàrá ṣe tẹ bá dọjà bébì máa gbé yín. ọlọ wọ́n fúnra rẹ̀ nǹkan ọmọ ah! ọmọ nìyẹn. sọ yẹn lẹ. Ah! kí ló ṣe. Ah, kò sí. ẹ jẹ bí. ẹ jẹ bí. ó ń sẹ̀sí lára ni sàásùn ni ń wá ń sẹ̀. má wọ̀rí ẹ ẹja máa ṣayé lọ. ẹ jẹ bí. kí nìyẹn. ẹ jẹ bí ṣe bó ní tí n bá di kí ni o máa fa ni o máa bú o máa ṣe ẹ náà o lè jẹjọ. Fisọra fisọra fisọra. Kí ló rọra? Bẹ́ẹ̀ni. Yálà jẹ́. Ẹ gbà mí o. Ah. Eh. Ẹ jà mí. Ah. Ẹ jà mí. Oya oya oya zip. Ojú máa rí mi. Ah. Wọ́n mi jọ ṣé èyí ti ẹyin sí win. Kí ló fi ṣe? Kí ló ṣe? Kí ló ṣe? Táyé mọ́mísí yín kọ́. ọ̀ sí ilé wọ́n ṣe jáde. ó no ó dùn mí pé mi bá mọ́mísí yín lé. ṣé ẹ rí àwọn àgbà ti sọ ọ́ ní ọmọ tá a bá kọ́ láti lé tánà máa ti kọ wá ṣẹ́rí yẹn tó wà nílẹ̀ yìí ó gbẹ ó gbẹrù tó ju láìpẹ́ ẹ lọ ni o ọjà tó lọ fáà ló lọ gbé ó dẹ̀ ti gbé lọ sí kíni ó ti gbé lọ sí next level. jọ kí ló ń jọjà. ọjà bí wọn nà ṣebí kejì ẹ rẹ ọ lè jẹyà láyà. kí ló ń jẹ bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí kejì ọjà sọ̀rọ̀. ẹjọ ẹjọ ẹjọ ṣẹ́rí mo ti sìn ní débi tẹ́lẹ̀ ò ti ní báyìí. Ah ilé yín lẹwà bẹ́ẹ̀ yẹn gbádẹ̀ ṣe wò tó yẹ ṣe láì fún yín tí wọ́n bá fẹ́ gba ọjà a sì wà ń bẹ̀. ìjọba tí kejì ẹ ṣé kí n sùn tí ni aráyé wá bébì ti lọ bébì mi àdé o kò dọ̀rùn rí ni. kí ló ṣe ẹ́ mo ti ń lọ mo ti ń bọ̀ mo kọ pé this same place náà ló jókòó sí tó ń ronú o ò tiẹ̀ notice mi o ò fún mi látẹ̀ńṣọ̀n bó ṣe máa ń fún mi ẹ ṣé dádì ló ṣe ẹ ni àbí èmi tó bá dẹ̀ jẹ́ mi ni I will apologize because mi ò láìkí o máa ṣe báyìí or anybody tó bá ti ṣe nílé sọ fún mi máa bẹ́ẹ̀ nìyẹn wí. àǹtí Fúnkẹ́. yes dádì ò ṣẹ̀ mí ẹ̀yin náà ò dẹ̀ ṣẹ̀ mí kò sẹ́ni kankan tó ṣẹ̀ mí. kí ló wáá ṣe kí ló ṣẹlẹ̀ just talk to me. <sighs> àǹtí fúnkẹ́. yes. àti bíi last month ni mọ̀mísí ti sick gbogbo owó tí mò ń gbà náà lẹ́nu iṣẹ́ orí mọ́mì ni mò ń ná sí oh. àmọ́ nǹkan tó ń ṣe wọ́n ó ti dé last stage torí ní kánsà. goodness. dókítà dẹ̀ ní pé ká lọ wá one million naira wá. ìyẹn ló wá ń bà mí nínú jẹ́ because kò sí anybody tí mo fẹ́ lọ bá àlẹ́ bí àlára kò dẹ̀ síbi ọ̀kan tí mo kówó sí tí mo ti fẹ́ lọ mówó. I'm so so sorry sincerely but ó jẹ́ kó ti sọ fún yàn náà you won be sick kò ń ṣe nǹkan téèyàn máa ń fi pamọ́ but all the same it's fine um, ṣé o ti sọ fún dáàdi. ó why gbogbo ìgbà tí má bèrè nǹkan náà máa ń ṣe fún mi nídẹ fẹ́ kọ́ ń rí bíi pé aláṣejù ni mí àbí pé amú tún ti dé torí ẹbí ṣe sọ fún wọn. Ah, oh, okay dájú the worst uh, my phone is not here okay um, ṣùgbọ́n gan tí bá ti dókè i transfer like two that should be enough. Oh, àti fúnkẹ́ ẹ ṣé gan ni ah, ẹ ṣé ni mo dúpẹ́ ah, ẹ ṣé o ẹ ṣé o lágbára ọlọ́run ọlọ́run ara láàánú sẹ́yìn àmín lágbára ọlọ́run ah, ẹ ní kú bí mọ́mí yìí ṣe kú ọlọ́run á dẹ̀ máa á máa bá mi rán láàánú sí i. àdúrà yìí ó weird mi ò ní kú bí mọ́mí yìí ṣe kú. I don't understand. Bọ́tọ́lá, má jẹ́ kí n bínú sí ẹ o. Àníṣe mo sọ fún ẹ o, mo sọ fún ẹ, kàmí ló wá ọ bá jẹ́ kí bínú má jẹ́ kí bínú sí ẹ o. Àwọn obìnrin jẹ́ kí ṣe ń bí. Mommy, mommy, mommy, mommy, ẹ dìde mọ́mì wàhálà ti ṣẹlẹ̀ nílé mommy, o mọ́mì mọ́mì ta ni mo fẹ́ pè báyìí ta mo fẹ́ pè mọ́mì. Ah! my god kó tẹ̀ sọ fún mi pé dáàdì mi lọ. tí kò kẹ́ ìjọba ọlọ́ọ̀ má kó bá mi ìjọ ògiri létí anybody ló lè gbọ́ ìjọ ìjọ ìjọ ọwọ ìjọ ìjọ ìṣàánú mi ìjọ. ọjọ́ ìjọ ṣe ti bọ́ ìjọ ọwọ́ ìjọ iná kó bá ní ọjọ́. àtàkọ́rọ̀ wọnú àdó. jálẹ̀ onílé fipó tiẹ̀ lẹ́yìn ìka èrò ibi ló ń gbénú rẹ̀ ìwà ìka ló jọba lọ́kàn rẹ̀. ṣọ́ọ̀bẹ sùn papòrọ̀ rí ìwà tó ti ní lójú tó burú jáì ni wọ́n wù. ayé ti dorí kodò ó dorí kodò ó dorí kodò orúkọ rere. ṣe báyẹn bàbá ẹ ló yóò dùn kọ yìí. aníṣẹ́rẹ́ ìwọ lè máa bẹ̀ mí nsìn ó lè máa bẹ̀bẹ̀ pé kí n pa ẹ́ àmọ́ ó lè payà tèmi kó lọ sọ́run àpòpàǹdodo. má ṣe bẹ́ẹ̀ fúnkẹ́. àìmọ̀mọ̀ ni ó ó ṣèṣì ní fúnkẹ́. ó mọ̀mọ́ kò sí wàhálà èmi ló ráyè mọ́. fúnkẹ́. mo mọ bàbá tí mo ní mo mọ̀ pé kò lè bẹ̀ mí láéláé a níṣẹ́rẹ́ fúnra rẹ̀ a lówó ńlé a lógùn nípamọ́ torí ọjọ́ kan ìdágìrì torí ọjọ́ kan ìpọ́njú. ẹni tó lè pa ìyá tó bí mi lọ́mọ bó pẹ́ bóyá á pa èmi gan fúnra mi. kí ni wọ́n lè ṣe láti fi ní bàbá yẹn. bàbá o. a ní sẹ́rẹ́. ọkùnrin lẹ́gẹ́sì. o ti dọ́mọ ayé wa. <laughs> ìjọba ayé bá. bẹ́ẹ̀ ni bàbá. ògbón tí mo ti fọwọ́ bọ̀ láti lè fi mo sílé àmì ńlá wà ń bẹ̀. ẹ̀ẹ́. àmì ńlá wà ń bẹ̀ àmì ńlá wà ń bẹ̀. sórí mọ́tàrà rẹ tí wọ́n bá ń tàn o àwọn àsìkò tí wọ́n bá ń sọ àǹfààní nǹkan tó bá burú nù tí mo sí fún ọ kọ́ ọ dé. wọ́n sọ̀rọ̀ rẹ o lójú ọ̀nà tìbí tí mo sọ fún ọ. ẹ̀ẹ́. èkó ìkùrọ̀ yẹn. wọ́n jẹ́ kó dọ́dọ̀ rẹ̀ rárá o. gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi àti tẹ́ ti ń ṣe bọ̀ ìkùrọ̀ ò gbọ́dọ̀ kàn mí lára. ọ̀la ọ̀la tó o bá sì mọ̀ kó fẹ́ fẹ́ fúnra rẹ̀ jáde máa bẹ́ sàrí ara rẹ̀ lẹ̀. tó bá fi da ìkùrọ̀ lù mí ikú ni kì í ṣàrùn. wọ́n ti rí àwọn kan wà nínú sẹ́ńdá láti mo ṣe fún ọ tó jẹ́ pé ó ní nǹkan ẹ̀kọ́ nú. ọlọ́run lè wọ rẹ̀ wọ́n jà wọ́n jà ọgbọ́n bá. ìkùrọ̀ mo ti gbọ́ ṣùgbọ́n kò ní bàjẹ́ ẹ fúnkẹ́ gàlà. ǹlẹ́ o ṣé ọmọ rẹ rè. ẹ fúnkẹ́ nìyẹn. ẹni ẹ máa pè é. <laughs> èmi àti ẹjọ ń bọ̀ láti ibì kan ni àti wọn àjọ fẹ́ dé ibì kan wọn àgbẹ̀ kájọ fẹsẹ̀ kan yá ọ̀dọ̀ bàbá kó náà tiẹ̀ mọ̀ yín. ọ̀dà ọ̀dà ọ̀ká yìí mo sì jẹ́ nìyẹn. ti mọ̀ mí lé mi náà ni <laughs> mo mọ nǹkan tó dáa. bó ṣe ń mú bọ̀ wá bá yín lè máa bá ń ró lágbára báyìí lọ torí ojúkun ẹ̀ pa ojúkun èrè mi nìyẹn. wọ́n gbà yín lálejò. lọ. àṣẹ o àṣẹ o. ọmọ awo awódèjì bá mi lókè. èkùrọ́. èrò ibi ló ń gbẹ́nu rẹ̀. àbí kí ẹ̀mí bàbá mi lè ti ọwọ́ mi bọ̀ ní gbàgbé fi ṣe wọ́n tán mú mi lọ sọ́dọ̀ bàbá. ibo wá ni mo ti fẹ́ rí kúrò báyìí. torí ọjọ́ tá bá rí ibi níbi wọlé. òwúrọ̀ màṣá lọ́rọ̀ ohun tiwa ọ̀hún ẹ̀gbọ́n ti ní ilẹ̀ péjì tó dé. aníṣẹ́rẹ́. fúnkẹ́. ṣọ́ọ̀bẹ̀ sùn fapórọ̀ rí ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́ ààyè tí dorí kodò ìwà bàjẹ́ yangan. ayọ̀ ti dorí kodò ìwà bàjẹ́ la fi yangan kiri. báwo lójú ọjọ́ ṣe rí báyìí. bá mi bá mi o. kí ló ṣẹlẹ̀ ewé òkú ni ọjọ́ yìí ṣe rí. anisẹ́rẹ́ kí ló wá ṣe ayé sú ọnu ńkọ́ ó wá lórí ìgbọ́rùn ọkùnrin ti yẹ dáadáa. àyíkú sì jù sí ọ ò lè yẹ ó lọ pẹ́ mú ọmọ olóko ọta bírí ọmọ olóko ọta rìnyàn alówó lódù bí ìgbàkọ́ ńlá tí bomi nínú agbá ńlá òdìdì mọ̀dẹ̀ ó ń kìkì àṣà tán bá ọ ti yànnú o. bá mi hm? a ní ṣẹ́ẹ́dà. ó ti rán. àwọn gbaumọ̀lẹ̀ á sì yín lọ o. Mama, mà. mama mi. máa gbàlagbà. well done man. ṣe wà okay. You lẹ ń lọ. also fọ́pọ̀ yìí kọ. ọ̀gá sáré rán wọn lọ sọ́dọ̀ chief banwo business deal kan. Ah, since when. jẹta. wọ́n ti ń two days now. Okay, okay, okay. um, Daddy, lo ogun wọ́n ń sùn láti àná wọ́n dẹ̀ ní àwọn ò fẹ́ kẹ́nìbọ̀dì disturb àwọn wọn ò fẹ́ disturbance at all so èmi lọ sí actually mo fẹ́ sáré dé Texas for like two three weeks I'll be back. Hmm? Oh, mama with due respect ẹ má bínú ẹ kò fún mi time there kí n sáré bá dáadé sọ̀rọ̀ lókè due to some instructions. <laughs> jọ ṣé etí ẹ di nígbà tí mo sọ fún ẹ pé dáàdi ń sùn lókè wọ́n dẹ̀ ní àwọn ò fẹ́ kí anybody i mean anybody wá disturb àwọn. oh okay ṣé mo kọ lọ sókè lọ jí wọn lọ sókè lọ jí wọn kí ṣe bọ́ lọ́wọ́ ẹ lọ bá wọn lókè. ẹ má bínú ma ah. i only follow instructions ẹ má bínú ẹ jọ ẹ má bínú ẹ jọ. ṣé mo kàn fún nǹkan tó ṣe yìí punishment rẹ kọ́kọ́rọ́ ẹ̀ wọ́n ló máa wa mọ́tò yìí wọ́n ló máa wà mí depot so kò lè gbé mọ́tò padà sílẹ̀ ìwọ gbélé sínú mọ́tò. Guy, don't worry, don't worry. Let me help you down wọ́n ti ń bínú sí mi ọ̀rẹ́dì. understand. Ọlá Alákìjà, what are you saying? Under forty eight hours tí mo fi sílẹ̀, many things happen. And happened. Anisẹ́rẹ́kù ọmọ travel ẹgbẹ́ lọ sí mọ́túárì. Why? Why I think what what what all this nonsense? Oh, no, no nonsense, Baba. I dey surprise. Baba kò gòkè anífẹ́rẹ́ gòkè ọ̀kẹ́rẹ́ sùn. Bàbá mi máa dàrú ọjọ́ kejì. Bàbá òdìdé mọ́ wọn mi mọ́. What are you saying? Bàbá òdìdé mọ́ bàbá mi mọ́. You not talking to the mortuary. Oh, oh, wá gbọ́dọ̀ sí mortuary bẹ́ẹ̀. The doctor don't travel ẹ̀ ṣe pẹ́ pẹ́ pẹ́ bàbá ẹ̀ ti kú ó pẹ́ kọ́ mọ́ padà wá ṣe fẹ́ stand fún ẹni tó ní dáàdì ni ṣe dáàdì ẹ̀ ló kú ni wọ́n need to call the girl to come back and confirm that her father is dead ẹ wọ́n rọ̀ṣẹ̀ ẹ rọ̀ṣẹ̀ lọ́sọ̀ sí sí sí mọ́túárì okay fine no problem àti tẹ̀lé wọ mọ́túárì so kí ni doctor sọ fún yín nígbà tẹ̀ gbé hospital pé òun ni cause of death ẹ kí ni doctor sọ. Junior Street, truth be say no do They expect say make you come make you come give us go oh una dey expect make i come okay me as doctor kinde na kí wọn lọ ṣe autopsy ju wá fún autopsy report right this is this is this is i can't believe it so alakija of the truth chairman anisere ti kú chairman anisere ti dead. Confirm. yes confam. Yes, NDLA. mo sọ fún ẹ mo sọ fún ẹ mo sọ fún ẹ pé kò síbi tí sáré sáré ẹ lè sá lọ ó máa bá mi nílé now anisẹ́rẹ́tẹ̀ gbọ́kànlé tó jẹ́ bí bàbá sálẹ̀ fún yín ó ti fi lè sàṣọ́bùrà sùtìrì báyìí ipe omi ti tẹ̀yìn wò gbìn ẹ lẹ́nu you are a drug baron ọ̀dẹ ti tẹ olórí burúkú ẹ báyìí sọ̀rọ̀ ti pé ọjà tó gbé fún àwọn ọmọọṣẹ́ ẹ̀ pé kán lọ deliver àwa ti gbà lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ ẹ̀ ni wọ́n dúró díẹ̀ níta now you are under arrest. ọ́fíìsà yìí náà mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ lóòpẹ́ yìí gan mọ̀ pé ilé yà mọ̀ nà the moment èèyàn kù téèyàn bá ti kú bẹ́ẹ̀ yẹn kì í kàn máa nà bọ̀n it's not a good thing kò ń ṣe good omen kò yẹ ká máa treat our as animals á lè ran ni gbogbo wa náà wíwá sí iṣẹ́ yìí náà once in a while ajé a máa ní sùúrù fúnra wa ẹ ẹ sì sà sí i know i understand that's what i'm doing officer i understand the fact pé ẹ wá ṣiṣẹ́ ibi iṣẹ́ ni you have the right to but at the end of the day i get understanding no matter eh, you guys are trying no but the truth is this eh ten million move. to twenty million cash cash. Money go move. Money go kò move. thirty million cash. Yes. bribery is another offence. tó bá tún sọ ẹni fún bẹ́ẹ̀ máa pa ẹ̀ dànù ó yá move. guys. Move àgbàlagbà fi jíjí mú ni èrò ọjà ẹ wá gbọ́ o. Get inside. Now. I have.